ìrun nítorí ṣe pẹ̀lú ọdún iléyá lára àwọn àfáà wa ọkọ̀ tíra kan tí ó ó ka gbogbo àwọn ọ̀rọ̀ tó wá lórí ọ̀rọ̀ ọdún àti iléyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abúlé hasan almaribi wọn pórúkọ tíra yẹn ní tẹ̀wérù àìnín bí ahkamil odhiyyawalẹ̀ eidain tí n bá ṣe mistake so but ìtafẹ́ sọ lẹ́ni nípa àwọn tó ní ṣe pẹ̀lú ìrun iléyá ari nínú tíra alwajiz fi fíkè sunna walkitab aziz tira kan tí ó kọ́mọ̀ ni tí ẹni tí ó kọ́ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú láti mú àwọn ahadith àwọn òròjíṣẹ́ islam wá láti lè ṣe rí gbogbo tí wọ́n bá mú wá lórí àwọn masala àwọn ọ̀rọ̀ tó wà lábẹ́ àwọn nǹkan wọ̀nyí wọ́n pe lọ́pọ̀lọpọ̀ gbà tí àwọn afọ́ bá ṣàlàyé ọ̀rọ̀ udhiya ẹran tá pa wọ́n sábà máa tó sí abẹ́ al-at'ima ọ̀rọ̀ nípa oúnjẹ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa ìrún ọjọ́ ọdún wọ́n sábà máa ń tó sí kìtàbù sọ́là ọ̀rọ̀ nípa ìrún torí pé ìrún lòun náà so gẹ́bẹ̀ náà ṣíṣe ní tíra yìí náà lábẹ́ kìtàbù sọ́là fàpẹ̀rẹ̀ àwọn táwọn wá pé ok afẹ́ka masala yìí sí afẹ́ka ọ̀rọ̀ yìí ní síbi láti rí a ọ̀rọ̀ yìí lábẹ́ kìtàbù sọ́là the chapter on prayers àkọlé tí wọ́n jẹ́ sọ́látù ìdẹ́yìn irun ọdún méjèèjì àkọ́kọ́ amọ̀túnjẹ́ sọ́lá kí ni ìdẹ́yìn àwọn fọ́mọ́ sọ pé súnmìyàlẹ̀ ìdù ìdán lè anáwó yàtàkárọ̀rù wáyà ìd nítorí wọ́n pè ní ìd ní pé yàtàkárọ̀rù a máa repeat ààrẹ wáyà ìd a sì máa padà ló fi jẹ́ pé báàbùl ìd ka àbúwábìl ìbàdàn nítorí ṣe pẹ̀lú ọ̀rọ̀ eid nítorí ṣe pẹ̀lú ìbádà ni kí ló ta fi mú eléyìí wá tí ẹ̀kọ́ bá lọ́dún kan tún wà tá a ṣe lẹ́yìn èyí tí sẹ́ríà ti ṣàlàyé á béèrè lọ́wọ́ ẹni náà kó mú ẹ̀rí wá torí pé lára àwọn in tó máa ń tọrọ òfin ní yé dáadáa tá a bá ń sọ̀rọ̀ bídà àlélẹ́ tó bá dà kí ni bídà ni wọn ni ẹ̀rí wo ló pè ní bídà èyí náà fẹ́ máa wẹ́rí káàkiri ó lè rí ẹ̀rí torí túmọ̀ bídà ni pé nǹkan yẹn ò lẹ́rìí nípìnlẹ̀ so ẹni tó bá ń ṣe nǹkan yẹn la máa ní kó mẹ́rìí wá kò ń ṣe ló máa dọ́rọ̀ sí wa lẹ́nu pé ó da ẹ̀yẹn mẹ́rìí ti wá irọ́ òun ló máa mẹ́rìí wá pé tóun ń ṣe yìí nísìnyí ẹ̀tọ́ ni inú sunna tẹ́ni ẹ bá mẹ́sì wá gbà ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ eid bíi ká jẹun ká mu ká wọṣọ náà nì ní táwọn afá tí wọ́n classify sí muamalat ọ̀la adat pé ètò bá ti ń bára wa ṣe bá ti ń bára wa lò wọ́n asùn fi mí ìpìlẹ̀ òfin níbi àwọn nǹkan yìí ni pé gbogbo ẹ̀lẹ̀tọ́ àfi tíṣẹ́ rẹ̀ bá sọ pé ìwọ ni fapẹ̀rẹ̀ nísìn tí wọ́n bá ní àmàrà àti gbẹ̀gìrì bídà ni ṣáná bí jàmàlà ni kò jẹ́ ṣọ́ra mọ́là rí kò rí kò rí rí sọ́lá alẹ́wọ̀sálà kódà bídà ni àgbà irọ́ òrọ́rọ̀ sọ torí àwọn nǹkan yìí kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn lábẹ́ àwọn nǹkan yìí ìwọ ló mẹ́rin wá tó sọ pé ìwọ ni àwọn nǹkan yìí nàbí sàlám lọ́lọ́mọba àdìgá fi ń pa òjíṣẹ́ lámú sàlám láṣẹ inú sọ́tò lànà àm sọ fún wọn kúl láàjìdì fi mà ó hìyà ìlẹ́yìí àlàtọ̀ ìmì yàtọ̀ àmàhù nínú tí wọ́n sọ̀kalẹ̀ fún mi o èmi ò rí nǹkan kan tọ́lọ́mọba àdìgá láṣẹ léèwọ̀ ilà ànyẹ̀kú nígbà tá a du ẹran wa gba ẹ̀jẹ̀ àfihàn sèkín àwòlá ahmed khinzir àbí kó ẹran ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so tó bá jẹ́ pé ọ̀rọ̀ pé bá ti ń ṣe ọ̀rọ̀ ada ni ọ̀rọ̀ muamalat èyí ò mẹ́rin wa tó kọ̀ọ̀kan ẹni ṣùgbọ́n ọ̀rọ̀ ìbáda a sọ pé lọ mẹ́rin ẹ̀ wá ni ọ̀rọ̀ id wá ni ṣọ́rọ̀ ìbáda ni àbọ̀rọ̀ ada a ní ọ̀rọ̀ ìbáda ni torí pé kí ni yẹtẹkẹrọr wọ̀yà òd ntí máa ń rìpítà rẹ̀ tí sì máa ń padà ó ti ní apá kan ìbáda nínú fápẹ̀rẹ̀ ní sí àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣun ṣogbo ọdọọdún ni wọ́n ń ṣe ọdún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ní ọdún òṣà kan ọdún òṣà kìíní àbí kejì á rí i pé the same thing ni pé yàtàkárọ́r wẹ̀yà old òun náà máa repeat ara yóò sì máa padà wá ní òrèkóòrè oníṣẹ́ islam ní mùtẹ̀míyà wọ́n kọ tíra odidi kan lórí ọ̀rọ̀ yìí ẹ̀kẹ́tẹ̀dọ́ òsèrọ́tún mùsítẹ̀kìm fíìmù họ́ọ́láfẹ́ tí asuhabil jahim now eléyìí kí ọ̀ṣẹ́ tí yàn sọ jẹ lásán torí pé lára àwọn àlébù tí a rí ni pé kárí lára àwọn ọmọ ìyá ghayur tó lákòólé kan ẹ̀sìn zeal is there hamasa zeal yẹn wà ń bẹ̀ so but zeal yẹn gbà mí ó máa kọjá ìmọ̀ wàhálà máa ṣẹlẹ̀ gbogbo recently wọ́n ní pé lára àwọn ọmọ ìyá kan sọ pé usul fake pé bidá pé kéèyàn kọ́ sùn fún pé bídà ni so irú ẹni yẹn very difficult to discuss with náà tó bá ní pé kọ́ ìdá sọ yìí pé dáhùn ẹgbẹ́ kí ló ń jẹ́ kọ́ ìdá ó túmọ̀ sí pé ọ̀nà ẹni yẹn jìn gan bí ẹni tó ń béèrè kílẹ̀ rí ẹ̀ rí ibi tí ọ̀rọ̀ kọ́ ìdá ti máa ń wáyé ni pé lẹ́yìn ìgbà táwọn afá bá ka gbogbo ọ̀rọ̀ tó wá nínú quran àti sunna nípa nǹkan kan wọ́n wá mófin wáyé pé nǹkan yìí bó ti rí lélẹ́yìí fàpẹ́rẹ́ ọ̀rọ̀ ìbádà ń sọ yìí nísìnyí ìgbà tí wọ́n wo gbogbo abala ìbádà gbogbo agbègbè ìbádà náà wípé ah lórí ọ̀rọ̀ ìbádà o a lè ṣe nǹkan kan àfi tá a bá tó rí ẹ̀rí náà wọ́n á mú òfin jáde yẹn kọ́ ìdá ibi al ìbádà àtàrìm àwọn al ìbádà àtàwọ́kùf so ìgbà tí wọ́n wo gbogbo ẹ̀ náà wípé ah, òfin yìí báyìí so nínú ọ̀rọ̀ aid tí à ń sọ ọ̀rọ̀ kọ́ídà ní kọ́kọ́ á padà sínú òjíṣẹ́ lámọ́ masala sílá òṣìṣẹ́ mọ́ sísá dé madina ó wá bá wọn tí wọ́n máa ń dunnú tí wọ́n máa ń ṣàjọyọ̀ lọ́jọ́ méjì wọ́n ní ọjọ́ méjì yìí ibùlẹ̀ ti rí wọ́n ní àwọn ará madina wọn dáhùn pé arípa àwọn yahudi náà máa ń ṣe bẹ́ẹ̀ a máa ń ṣeré ṣèdáyàrá náà ọjọ́ méjì yìí ni wọ́n ní iná lọ́hà kọ́d abdalahuma bímá bima huwa khairu minhuma aw kama qala alayhi afdal salatu wa taslim kọlọ́n bá àlékè láti rọ́pò àwọn ọjọ́ méjì yìí o pẹ̀lú ọjọ́ méjì tó dáa jù lọ yẹn idul fitr ọdún àwẹ̀ wa idul adha àti ọdún ọdún léya eléyìí ń sọ fún wa clearly pọnyanpọnyan yìí pé al-aslufil ayad at-tahrim aw tawakuf torí tó bá yẹ pé ọ̀rọ̀ ada ni ọ̀rọ̀ pé ah, àwọn náà kàn ń ṣe náà ni òṣìṣẹ́ islam ò bá fi wọ́n lẹ̀ lórí tí wọ́n ṣe. torí tí o bá ní ṣe pẹ̀lú ìbádà yóò sọ fún wọn ni pé báwo yẹn ṣe ṣe antum alamu bi umuri dunyakum ya sam sọ samson nìsọ́yẹ muslim ẹ nímọ̀ ń pa ọ̀rọ̀ ilé ayé yín ju èmi lọ bọ̀tọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ti sọ fún yín ọ̀ràn yẹn ni kẹ́ bẹ́ẹ̀lì ilé ayé yín tí ó fi bá tẹ̀sìn mu ìdènà al ayad ìpìlẹ̀ nípa ọ̀rọ̀ ọdún ṣíṣe ni pé àbùkátà ẹ̀rí nínú islam wa ni ọdún mẹ́ta ni a ní. àkọ́kọ́ ni ti fitar ẹ̀kejì ti adha ọdún léyà tí a fẹ́ ṣe ẹ̀kẹta ni idul osbo ọdún ọ̀sẹ̀ yẹn ni jumaa mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́dún nínú islam ẹni tó bá tún mọ́dún míì wá á béèrè kó mẹ́rin wá tí ò bá ti rẹ́rìn mú wá á sọ pé bídà ni ntòmú wá yẹn fàpẹ̀rẹ̀ ní sínú àwọn ọdún yẹn mólì dìnàbí mólì dìnàbí sọlá alayhi wa sàlám àwọn nífẹ̀ẹ́ ànábì ní sọlá sọlá bẹ́ẹ̀ ni ìfẹ́ ànábì tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò ní kẹ́ ẹ fi ilé ìṣèjọsìn so àwọn ìmọ̀ tó gbé ah ṣé ọlọ́run wá fi àjẹwá lórí pa nífẹ̀ẹ́ ànábì ni bí kan nú àwọn èèyàn ṣe sọ fún àwọn tàbí in ó yan nọ́fìlà ẹ̀yin wá pé ah nọ́fìlà ilé ìyàtọ̀ bóyá ó kẹ́ nǹkan kò tẹ̀lé kẹ́ nǹkan kíbla náà tó lẹ́yìn máa fún gbàrún ni <laughs> torí àwọn lè koko lórí kéèyàn dáadáa lẹ̀ níjọ́ ọjọ́ náà lọ ṣùgbọ́n nísìnyí ayé ti gba àwọn èèyàn ó ṣàyàn nọ́fìlà yẹn bákan bákan ẹni ẹni gbà ah, bídà ni n tó ń ṣe yìí ẹni ẹ wá wọ ẹni yá Aba Sa'id ìwọ Aba Sa'id ayu adhibuni Allah ala salah the same response àwọn yìí máa mú wa ṣọlọ òun tún fi àjẹmí lórí ìrun ni ẹ dé ẹni ẹ wá fún lẹ́sì bóyá yẹ pé ìsìtò ẹ̀ka fáwọn èèyàn náà nìyẹn onílà la yu'adhibuka Allahu lakin yu'adhibuka Allahu ala mukhalafati sunnah onílọ́wọ́ ní fìyà jẹ́ gbóǹkirun ṣùgbọ́n lọ́wọ́ ó fìyà jẹ́ ó lẹ́tọ̀ọ́ kọ́ lọ́wọ́ ń béèrè lọ́wọ́ rẹ pé ó ṣe ń takò sínú àná bí sọ̀lá àlè ọ̀sán. so mọ́tìrì náà bí bó ti yẹ pọ́pọ́lọpọ̀ torí ìfẹ́ ànábì ni sọ̀lá sọ̀lá wá sọ pé eléyìí kì í ṣe bá ṣe ń fi ìfẹ́ ànábì hàn ẹ̀ṣẹ̀ léléyìí jẹ́. lára mi tí bídà ọtún wọn máa ń lè ní pé àtú máa síyàtún fi súrọ̀ tìrẹ̀ ìbàdà ibi tí bídà máa fi ń le kéèyàn gbèjù sílẹ̀ òun ni pé ẹ̀ṣẹ̀ ni tá a pa òjọsìn ó láwọn ọ̀rẹ́ máa fi máa pé ah, aṣọ ọlọ́run wa fi wá jẹ́ lórí lórí ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ mọ̀lẹ́kẹ́sà ni wa. mọ́lìdì nàbí ní kọ́kọ́ birthday celebrations pé mo pé forty lé ní ṣe ká celebrate ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn máa mú amákàrò wa àmú àkàrò àfiwé pé ah, ẹni tó fẹ́ lo seventy years tó wá pé thirty five ṣe yẹ kó máa banújẹ́ ni àbí kó máa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan yẹn wọlé lóòótọ́ pàápàá jùlọ fáwọn àwùjọ tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn fi bẹ́ẹ̀ rinlẹ̀ but ìpìlẹ̀ ní pé kò sí ní tó jọ́ ó ti tó lẹ́rìí ipe sanabi ṣe kò ṣe sallallahu alayhi wa sallam ẹgbẹ̀jù sílẹ̀ torí pé ṣe sallam sọ nínú hadith aisha rala anha man ahdatha fi amrina hadha ma laysa minhu fawarad ẹni tó bá mú tuntun wá sínú ọ̀rọ̀ wa yìí á dá padà sí ní ọ̀dọ̀ nínú ti riwaya kan lọ sọ amila amalan ẹni tó bá ṣeṣẹ́ kan laysa alayhi amruna tí ì ṣe pa paláṣẹ àti ṣe kuranu paláṣẹ sínú paláṣẹ kò sẹ́rí fún fọwọ́rọ́d àdàpadà kò ní gbalada ń bẹ̀ ó sì lẹ́tọ̀ọ́ nígbà mi kó jí àwọn àjọ ọlọ́run bá lékè ọlá pẹ̀lú ọ̀rọ̀ anabi sísan tó ní pé kólo bí àdọ̀láàlà wọ kólo dọ̀láàlà fi nà kọ́nà bá àlùkáyà wáyà. àwọn tó wà máa ń ṣe graduation nǹkan tó ń ṣe graduation ní school àbáwọn tó ń ṣe convocation ṣe éèdì lélẹ́yìn náà á dá kì í ṣe eid àgbà òun náà òrèkéòrè ni wọ́n máa ń ṣe arígbérọ́ kò rí bẹ́ẹ̀ ẹni tó bá graduate ní two thousand and nine kò ní graduate ní two thousand and ten àbí ẹ̀ máa ń graduate lẹ́ẹ̀mẹ́ta ni so sheikh salim femi ṣàlàyé lẹ́nu ṣẹ́rùmù tẹ̀ ẹ pé àní pé ẹni bídà torí pé kì ṣe the same set of people ló ń ṣe event yẹn so láyà takarara àléhìm wà láyà ọdún àléhìm kì í ṣe orí wọn ní ó ń padà lé lórí gẹ́gẹ́ bí àfàṣàlàyé lẹ́nu ṣẹ́rùmù tẹ̀ níta wọn sọ yìí nísìnyí tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn kò túmọ̀ sí pé kéèyàn má dunnú ìfà ṣẹlẹ̀ àfààyè gbà èèyàn kọ́lé tuntun èèyàn lè pè yàn sápò ìjẹ wọn kì í sábà pélé ní wàlímà àwọn lárúbáwá lórúkọ tí wọn pe tí wọn ń pe àwọn nǹkan ilé ẹyọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí nǹkan ìmọ̀ jose ṣàlàyé nínú eh, tofatul eh, wadud àbí kí lórúkọ tíra yìí pé alimam sanani náà ṣàlàyé nínú subul salam wàlímà wàlíkùn salam ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ń túmọ̀ sí òun ni àpèjẹ nìka tọ́ba fẹ́ bí ẹ̀yàn ra mọ́tò tuntun nísìnyí àbókọ́ ní tuntun tó fẹ́ pèèyàn sápèjẹ a lè pè ní wàlímọ́tò nǹkan báyìí a ṣe ní mùdọ́fọ̀ mùdọ́fù ilé wàlímọ̀ púpọ̀ tuntun so tí nǹkan dáadáa bá ṣe sí tó bá ṣẹlẹ̀ síyàn èèyàn lè pèèyàn sí àpèjẹ wọ́n la ọ̀tọ̀ ara àlàmìsọ̀wà eléyìí àkọ́kọ́ Assalamu wa rahmatullah na ẹ dákun èèyàn kan wọ́n ló gbé mọ́tò tí plate number ẹ̀ jẹ́ mus one one three double a mus one one three double a wọ́n lè ti fi blọ́ọ̀kì ilé èèyàn kan bẹ́ẹ̀ so a ti ṣàlàyé fún wa tẹ́lẹ̀ pé ká máa avoid àti máa park síwájú gate àwọn tí a jọ wà ní bíbá yìí so so that a lè máa cause distraction at all times lẹ́yìn ìgbà tí a ṣàlàyé eid báyìí kí wá ní ìdájọ́ eid kí ló fi hàn gẹ́gẹ́ bá a ṣàlàyé pé òfin islam a rí ìtújẹ́ haram halal wajib makro mubah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni òfin tó wà lórí ìkírun eid àwọn afá ìyapẹ́ lórí pé ṣé wajib ni ìtumọ̀ wajib ni pé ẹni tó bá ṣe imtithalan tó ṣe pé òun ṣe fọ́lọ́wọ́n ba lékeọlá yuthab wọn ó san lẹ́sàn ẹni tí ò bá ṣe yẹsẹ̀híkòlù ọ̀kọ̀ọ̀bà ó lẹ́tọ̀ọ́ kọlọ́mbà àdìkẹ́lá fìyà jẹ́ àwọn afá máa ń sọ ó lẹ́tọ̀ọ́ yìí torí pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti sọ categorically kó sọ pé làgbàjá yóò jìyà so tábà ní ibi táwọn èèyàn ti sọ pé yóò ákọ́ tàríkùhù yóò ákọ́ tí wọ́n máa ń define tó jọ̀rọ̀ yẹn pé ẹni tó bá gbèjù sílẹ̀ wọ́n fìyà jẹ́ àwọn afá máa sábà correct yìí pé yẹsẹ̀híkòlù ó deserve ó lẹ́tọ̀ọ́ bọ́lọ̀ ń bá fẹ́ láti lè fìyà jẹ́ torí tó bá wọ́lọ̀ ń bá lè kíra ní pé ó lè lóhun òfìyà jẹ́ mọ́ ó bá parí síbẹ̀ àwọn afákan ní pé wájib ni wàhùnmílẹ̀ àkọlùún àwọn ni wọ́n kéré jù jumhur ọ̀pọ̀lọpọ̀ àwọn afá lọ síbi ipe súnà tó ń mú akada ipe súnà kan tá a kan pamọ́ ni lábẹ́ tí wọ́n máa fi ń tú súnà sí súnà tó mú akada ni ipe súnà tó yẹ pé òjísà sílámù ò ní gbèjù sílẹ̀ so àwọn afákan ní pé súnà tó mú akada àǹfà kan ní pé wajib alal ayan pé wajib on everybody ni now àwọn àǹfà tí wọ́n ní pé sinatu mu'akkada ni lára àwọn ẹ̀rí wọn tó strong jù ní pé hadith arákùnrin tó wá bá nàbí sallallahu alayhi wa sallam tó ní pé kí ni àwọn òun wọn lọ́wọ́ bá lékera ṣe lọ́rọ̀ yàn fún mi táwọn sọ pé ah, wákàtí márùn náà ni nígbà tẹ́ni yẹn béèrè àwọn béèrè yẹn tán tó yẹ yín padà ó ní pé wàláhì òun ò ní lékún àwọn ọ̀run yìí ṣe sọ́la ní pé aflaha in sadaka ọkọ̀ makọ́ọ̀lù pé ah ó ti ṣoríire o n tó sọ pé òun ó ṣe èyí tó bá rí i ṣe ó ṣoríire tí wọ́n ní pé wákàtí márùn-ún lọ́lọ́run bá àlékélá ṣe lọ́rùn yàn ṣùgbọ́n àwọn afá tí wọ́n lọ́rùn yàn ni wọ́n dáhùn lóhùn pé àdìsí yìí ṣẹ̀ rí ipe tó rẹ́ni yìí n tó béèrè làwọn ọ̀run tó jọ̀nà yàn lé lórí lóòjọ́ fapẹ̀rẹ̀ nísìn irun jum'a kí ni ọ̀ràn yàn ni kò rẹ̀ sínú hadith yẹn so ṣé ká sọ pé nígbà tí ó ti sínú hadith yẹn náà jum'a náà náfìlà ni no so wọ́n ní ọ̀rọ̀ yẹn ò wọlé tó káwáwọ̀ ẹ̀rí lára àwọn ẹ̀rí tí àwọn àfáà mú wa lórí pé ọ̀ràn yàn ni irun eid àwọn nǹkan yẹn asọ́ ní èrèfé ẹni tó máa ń fẹ́ àlékún àwọn ọ̀rọ̀ yìí kí wọ́n wo àwọn tíra tí tó jẹ́ fikulu mukaran comparative fake gẹ́gẹ́ bí almogni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó súnmọ́ wa jù mí báyìí fikul sunna ti abu malik wọ́n lára àwọn ẹ̀rí yẹn ni pé limuwa afaatoko alwajiz ó ní pé wasalatu ìdè ni wajibatun alárùjáli wa nisa irun ọdún méjèèjì yìí o idil adha àti idil fitr ọ̀ràn èèyàn nílò fọkùnrin àti obìnrin limuwa zọbàtì nabi sallam aleha torí pé anabi sallam dún ní mọ kò gbójú sílẹ̀ nígbà kọ̀ọ̀kan wa amuruhu bil khuruji laha muwa zọba yẹn ní kọ́kọ́ torí pé dún ní mọ ní kọ́kọ́ ní sọ́dọ̀ ọ̀ràn yẹn wa amuruhu bil khuruji laha ó tún wá pàṣẹ pé káwọn èèyàn jáde lọ fún un àna ummi atiya káwàlà kọ́lọ́dọ̀lá anha ummu atiya ìkan náà àwọn ìyàwó iṣẹ́ sam sọ fún wa yìí pé umirna wọ́n pa wá láṣẹ anu xirjala awatikọ wàdàwàtì wọ́n pa láṣẹ àfáàní wọn ni awatik tó wà nínú hadithi yìí atik wà iya jariya tó baaliga wọn máa ń sọ fún jariya ọmọdébìnrin baaliga tó ti balaga so wọn ni àtàrúgbó àtọmídán kí wọn jáde ní ọjọ eid tí bá ṣọ̀nà yẹn ni wọn sì pa wọn láṣẹ kí everybody jáde wọn àn afsata bin sirin gẹ́gẹ́ ni wọ́n gba ìgbà wa ọ̀rọ̀ hafsa ọmọ sirin wọ́n gbà wá gẹ́gẹ́ mọ́ bukhari ṣe gbà wá kọ́lẹ̀t hafsa sọ báyìí kunna namna jawariyana an yakhruja yawm al-eid a máa ń kọ̀ fáwọn ọmọdé wa lóbìnrin kí wọ́n jáde lọ́jọ́ eid faja'at mar'atun arábìnrin kan bá wá nazalat qasra bani khalf ó dé sọ́dọ̀ àwọn banu khalf fa ataytuha má lọ bá arábìnrin yìí fa haddathat arábìnrin wa ń sọ fún wa anna zawjaha anna zawja ukhtiha pọkọ àbúrò tàbẹ́gbọ́n ẹ̀ ghaza ma'an nabi sallallahu alaihi wasallam ithnatay ghazwa kò dín ní twelve gazwa twelve ogun tọkọ arábìnrin yìí tó bá nàbí sàlám tó bá jà ìyẹn túmọ̀ sí pé ọkọ arábìnrin yìí kí ni sàhábì ni fakanat okutuha ma awo fi sète gazwat ó tún sọ pé ẹ̀gbọ́n òun àbábúrò òun yìí o nínú mẹ́fà nínú àwọn ogun yìí ó wà pẹ̀lú ọkọ ẹ̀ fakanat pé àwọn obìnrin tá a wá jáde nínú àwọn ogun yìí fakunna nakumu alalmardọ wọnúdáwìl kẹlmáà àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ lójú ogun àwa la máa ń nọ́ọ̀sì wọn fàkọ́lá ti àrọ̀sọ̀lá arábìnrin wa ń béèrè lọ́wọ́ nàbí sọ̀lá sálàm àlá ó ń béèrè nípa pé ìdáàna arílára àwọn obìnrin nígbà tẹ́ pa aláṣẹ kí wá jáde báyìí ìdáàna bàṣùn ìdàlámyẹkùn láhàjìlbáàb allah tẹ́kùrùj ṣé problem wà fáwa tá a bá ní jilbab yẹn laṣọ tí obìnrin ó wọ̀ síta tí ó fi bo gbogbo ara ṣé problem wà nígbà tí ó ti ní yìí kókó dúró sínú ilé òṣìṣẹ́ islam máa ń fún lésì yìí pé fakala sallallahu alayhi wa sallam litulbisha ukhtuha sahibatuha min jilbabiha waliyashanna alkhair wa da'wat almu'minin anam yiro kò tó problem wà ń bẹ kí ó yá lọ́wọ́ ọmọ ìyá káwọn náà jáde kí wọ́n witness dáadáa àti àdúrà àwọn mìíní eléyìí sọ fún wa tó bá yí pé ipe àtàwọn tí wọ́n ń ṣe nǹkan jùlọ gbogbo wọn jáde pátápátá ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tó jẹ́ ọ̀rọ̀ yẹn ni wọ́n láwù tá àlá àlàmì sọ́wàbù àwọn tó bá jẹ́ tí wọ́n ń ṣe nǹkan oṣù yìí òṣìṣẹ́ sọ́wọ́n ni pé fàlìyà tẹ̀sínà mùsọ̀là wàfìrì wàyà tí fàlìyà tẹ̀sínà sọ́là káwọn sára kí wọ́n má ba àwọn èèyàn kírun gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé gbogbo òun ló ní àsìkò kí lásìkò eid lórí eléyìí náà hamu hadith yazid ibn khumeir arrahbi amuwa ipe ń sọ fún wa pé kọ́rọ̀jà abdullahi ibn basr sọ ibi rasulillah sallallahu alaihi wa sallam fi yomi eid al-fitr awul adha yazid ibn khumeir yìí tábì ìlú òun ó wọ́n sọ fún wa pé abdullahi ibn basr tóun jẹ́ sábẹ́ ṣùlá musalam ó jáde lọ́jọ́ kan pẹ̀lú àwọn èèyàn pé wọ́n kírun eid òun ò mọ̀ bóyá irun àwọ̀ ẹni tàbí ti iléyà fa ankara ibtọ́ al-imam ó wá sọ pé ah, ah imam ti wá pẹ́ tó eléyìí fakọ́l wọ́n sọ báyìí pé inna kunna kod faragna sa'atana hadhi wa dhalika hina tasbih ọ̀dà gbogbo àti imam ṣẹ̀ṣẹ̀ ń jáde ìyàwó ti parí irun àwọn máa ń kírun hina tasbih hina tasbih yìí àwọn afáàní pé sa'atu irtifa ishams nígbà tó rùn bá ti yọ tó ti wà lókè làwọn yóò kírun irun eid wọ́n ní irun ààwẹ̀ bíṣẹ́ mọ́sá sálà máa ń sábà eh, ẹ̀rọ máa ń lọ́ra kí ni méjèèjì ààwẹ̀ náà wọ́n máa sábà lọ́ra kí ti fitr wọ́n máa ń yára kí ti adha so a máa ń gbé ní àwọn mùsọ́lá àwọn bomi tá ti kírun ó kírun wọ́n kí ten wọ́n kí mí ní nine kúṣà ti ṣe kóńgẹ́ àsìkò yìí gẹ́gẹ́ náà yóò sọ fún wa yìí pé pẹ̀lú àdìsí àkàsíwájú àdìsí ọmọ àti ìyá ipe káwọn èèyàn jáde ó ń sọ fún wa yìí pé sunna ní pé kéèyàn kírun irun eid idul fitr idul adha kéèyàn kí i ní khala ibi tí ì ṣe inú ìlú tí ì ṣe mọ́ṣáláṣí. wọ́n ní wíṣọ́ islam máa ń jáde tó bá ti di àsìkò fẹ́ kí irun eid báyìí ni ìpìlẹ̀ ń gbé kí wọ́n má kí nínú ní súnà ní pé al-khuruj ila al-musalla kéèyàn jáde lọ kí àwọn ọ̀run jazakumullahu khairan. wọ́n wá ṣe àdáyán rí pé àwọn tí wọ́n wà ní Maka àwọn níbi tí wọ́n ń jáde lọ fún ìrun Eid ìrun Eid al wọn ò ní jáde wọn ò kiri nínú haram náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tójú bá ń rọ̀ àbí tí nǹkan bá ṣẹlẹ̀ èèyàn láǹfààní láti lè kírun nínú mọ́ṣáláṣí èyí tá a rí ní àwùjọ wa tó yẹ pé ìrun eid gbogbo mọ́ṣáláṣí kọ̀ọ̀kan làwọn náà da eid lẹ̀ wọ́n da eid lẹ̀ bídà ní eléyìí ìrun láwọn àwọn ìlú òkè á rí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn máa ń níbi tí wọ́n ti ń ṣàdáyé rí pé eléyìí àwọn fẹ́ máa kírun eid bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìlú kọ̀ọ̀kan pẹ̀lú ibi tí wọ́n ti kírun eid wọn ni ṣùgbọ́n èkó ni gbogbo ẹ ti yàtọ̀ àmọ́ bó ti rí ní àwọn bẹ̀rẹ̀ náà ń sìn torí pé àwọn nǹkan ń wọ̀ sísìn ni sọ wá rí i pé ní mùsọ́lẹ̀ yọ kan àwọn yóò mọ kírun mẹ́rin jẹ̀mọ́ mẹ́rin lára wọn zọ irọ́ hezbiya òun náà ní eléyìí ipe ẹgbẹ́ tiwa wọn gbọ́dọ̀ dá mùsọ́lá tí wọ́n ní ni gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan wọn fẹ́ dá mùsọ́lá wọn wọn fẹ́ dá ní ṣé ẹni tó ẹgbẹ́ eléyìí àti ẹgbẹ́ x ẹgbẹ́ y ẹgbẹ́ z ṣé wọ́n ṣe mùsùlùmí ni láwọn tó yẹ káwọn ká kọ̀ndẹ́mù nígbà àwọn nǹkan yìí fapẹ̀rẹ̀ nísìnyí àdúgbò tá a wà àwọn ẹgbẹ́ kan ti wà ń bẹ̀ now we need to be very we need to be very careful ka we very cautious tábà ń polongo súnà yẹn nígbà míì kó má di pé àná máa fi dábìdá alẹ̀ àwọn ẹgbẹ́ kan ti wà ń bẹ̀ lóòótọ́ but àwọn tí wọ́n gbé dání tó já ṣiṣe kò mú wọn kó ń àwa débẹ̀ ọ̀kì ni wọ́n Adebe kánú àgbẹ̀ àwọn ilé ìsìn lórí súnà jẹ́ ká dá èdè tiwa lẹ̀ níta ń so mo notice pé lára àwọn ọmọ ìyá ní ìbàdàn táfà yẹn bá dá mọ́ṣáláṣí lẹ̀ òun na kò bá yẹn pé mọ́ṣáláṣí ti wà ń bẹ̀ yẹn òun náà wá tún mi á tún dálẹ̀ eléyìí náà bídà àwọn gbendeke si pe distance báyìí mi ìrántí distance yẹn wá wọnú muslim ti Uh, uh, Abubakar uh, Jazairi ó kọ distance ẹ síbẹ̀ distance yẹn wọ́n mú wá láti inú ọpọlọ wọn ní tí wọ́n mú wá lélẹ̀ wọ́n nípa àmọ́ yìí pé àwọn èèyàn máa ń fi ẹnu pèrún ní láwùjọ sàmù masalasa hadith arákùnrin kan tí ò rí na tó wá bá nùsà sálàm yìí pé òun ò rí na ṣé kò máa kírun ní ilé anúṣe sàm béèrè pé ṣé òun gbọ́ adhan ó ṣé sàm sọ pé tó o bá ti ń gbọ́ ọ̀ràn yẹn ni kó wá ṣe kíni kó wá kírun àwọn afáyẹn wọn jókòó wọn ní distance wo lóhun èèyàn lásán ló lè dé ni extent ẹ̀ ní extent yẹn ibẹ̀ láti lẹ́tọ̀ọ́ láti lè mọ́ṣáláṣí mi wá mọ́ṣáláṣí wákàtí márùn-ún o so tó bí yẹ pé síìtì kan síìtì kan náà tí ó gùn á rí mọ́ṣáláṣí mẹ́ta ń bẹ̀ ìyẹn gan bí dáa ni ká tó wá sọ mọ́ṣáláṣí jimoh ká tó wá sọ musalla eid so gbogbo eléyìí náà wà lára tó yẹ kí a ṣàlàyé fún àwọn èèyàn ibi tá a bá wà láti bá àwọn èèyàn kírun àfi tó bá jẹ́ pé ẹni tó ń kírun yẹn káfàrọ̀ bèbè àti yìí ẹni tó yẹ kó ti ya kèfèrí pẹ̀lú tó gbé dání àdádálẹ̀ ni fàpẹ̀rẹ̀ àwọn ahmadiyya nísìn a lè bá wọn kírun èyí ó da tiẹ̀ lẹ́ni kò bá jẹ́ pé yàrá kò bá jẹ́ pé ilé wa fẹ̀gbẹ́ kan ara báyìí ni a da tiwa lẹ́ni torí pé àwọn ilé asọ́lá wàrọ̀ àhùnmùlá tọ̀sẹ̀ èyí gbọ́dọ̀ kírun lẹ́yìn wọn àbí ẹni tó yẹ pé ó gbà yí pé kò sí yàtọ̀ láàrin alkhaliq wal makhluq ó gbà yí pé kò sí yàtọ̀ láàrin ọba dẹ́ẹ̀dá àtẹ̀dá tó dá àwọn oní wahdatul wujud ipò gbogbo nǹkan pátápátá ọlọ́run ni àwọn oní hulul wal ittihad ipò tí wọn bá ṣe afkar tó siná débì kan òun àtọ́ náà àjòdì bákan náà àwọn aláṣejù náà ara àwọn oní sufi so àwọn yẹn náà ẹni haram alal insana yusalli wara ahun èèwọ̀ ni kéèyàn kéèyàn lẹ́yìn wọn ṣùgbọ́n tí wọn bá ti bọ́ sínú àwọn oní bídà ìdánmù yìí ìyẹn ó bá wọn kírun wallahu ta'ala a'lam bis-sawab ṣé yẹn ó pèrún àbí yẹn ó ṣe ìkọ́mọ̀ eléyìí kò sí ọ̀rọ̀ ìkọ́mọ̀ kò sọ̀rọ̀ adhan nínú ọ̀rọ̀ eid lórí ọ̀rọ̀ ìrun eid kò sí adhan kò sí ìkọ́mọ̀ ìmú adhan wá àbí ìkọ́mọ̀ wá a máa túmọ̀ sí kíni bid'a alimna abbas wa jabir abdullah qala abdullah ibn abbas wa jabir ibn abdullah sọ yìí pé lam yakun lam yakun yu'adhan yawm al-fitr wala yawm al níta bá sábà gẹ́gẹ́ bukhari àti muslim ṣe gbà wá wọ́n níta bá sábà ní pé a kì í máa ń pe irun fún irun eid ó jẹ́ ti àwẹ̀ ni ó jẹ́ ti iléyà ni. wa an jaabir wadala anhu allah adana lisala yamal fitr hina yakhruj imam wala ba'da ma yakhruj wala iqama wala nida wala shay láàánidá ayé ọmọ ìdìn wọlá ikọ̀ ọmọ ó ní kò sí bẹ́ẹ̀ ń pèrún kò sí bẹ́ẹ̀ ń ṣe kọ́mọ kò sí pípé kankan gbé asọ́látù jáàmì àkòsí ń tójọ́ kò sí kọ́mọ kí máa ń jáde kó kí n fáwọn èèyàn ni. báwo láti wá kí ìrun id kí ni sífàtú sọlá ìrun id lábẹ́lẹ́ iná kí èèyàn gbé mímbàrú jáde kó bá jẹ́ pé ẹni tó ṣe yìí ó fara tì sí súnà náà tábà ń sàlàyé pé ká ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn kò jẹ́ ká báwọn èèyàn jà ká fàlàyé ṣe ká fẹ̀lẹ̀lẹ̀ ṣàlàyé fáwọn èèyàn kì í ṣe all the time òṣìṣẹ́ sàlám máa ń ṣàdáyàn ní pé ẹni tí ò bá nímọ̀ nípa nǹkan èèyàn fàlàyé èèyàn fẹ̀lẹ̀ ṣàlàyé fún bí arákùnrin tó wá tọ̀sí mọ́ṣáláṣí muawiya bin hakam asolami tó sọ̀rọ̀ lórí irun gẹ́gẹ́ ṣe nu fún mahamud jabal nígbà tó kírun fáwọn èèyàn tó ń ka sóra tó gùn lásán ṣẹṣẹ́ni afatan antaya muhammed so ẹni tó bá gbó súnmọ́ súnà náà kò kóònù súnà pẹ̀lú àwọn nǹkan yẹn ṣùgbọ́n tó bá dúró lórí àwọn nǹkan yẹn á ṣàlàyé fún tí ò bá fẹ́ gbà á jẹ́ kó mọ̀ pé nǹkan ibi dà níṣẹ́ èèyàn ní èèyàn ní iṣẹ́ inú kò fún tó wáyé ní tó máa ń gbọ́ fápẹ̀rẹ̀ náà lára àwọn bídà tarí ni pé wọ́n fẹ́ kírun sókù lára irun jẹ̀nẹ́zà ìmáàmù àdúgbò yìí dà ìmáàmù àdúgbò akírun sí lára àdúgbò ìmáàmù uh, zawiya ẹ̀dá ìmáàmù zawiya náà bọ́ sí ìmáàmù ẹgbẹ́ jẹ̀nẹ́sà méjì mẹ́ta fúrí òkú kan tó mu wà ń bí ikọ̀ mẹ́rin mọ́ ẹ ṣe bọ́ ṣe kírun àkọ́kọ́ tán tọ́mọdélẹ̀ kejì lẹ́mu kò kú mẹ́ẹ̀ ni ẹ̀ lọ́mù mi pé má kú mẹ́ẹ̀ ni gíga tó bá wọn ṣe ni so kéèyàn gbé mímbàrú jáde lọ́jọ́ eid pẹ̀já ooru mímbàrí lọ́bẹ̀ kí wọ́n mọ̀ pé mímbàrí wa tóbi kéèyàn gun mímbàrí gbogbo eléyìí àwọn sàbẹ̀ wọn kàkún bí dáa kéèyàn ṣe kútùbà kó tó kírun àwọn sàbí wọn kàkún bídà gẹ́gẹ́ bó ṣẹlẹ̀ sí marwan débi pé àwọn àfa àwọn ń pe bídà ní bídà tó marwan yìí yá pé bídà tí marwan mú wa marwan dẹ̀ mẹ́rin wá pé ó mẹ́rin wá ó ṣe kíyàsí pé ah, tá a bá ní ká fi kútùbà sẹ́yìn irun àwọn èèyàn ò ní dúró sàbí wọn sọ pé ah, irọ́ o ànánàbí ò kì í ṣe báyìí sẹ́ sallallahu alayhi wa sallam now eléyìí àwọn afa ń pè ní asúnnatu tarkiyya tọ́mọ sọ yìí pé quran jẹ́rìí sunna jẹ́rìí sunna iná yóò bí kíta ìfọ́síwẹ́wẹ́ àkọ́kọ́ tá a máa ń sábà sọ ipe kóòlù nàbì nítorí bí sọ wà fi ìlùhù in tó ṣe wà tẹ̀kẹ̀rí ìrùhù in tó ráwọn èèyàn tó ṣe tó dákẹ́ ń pa ẹ̀ gbogbo àwọn eléyìí àwọn afa kàákún asúnnàtú fìlìyà apá kejì asúnnàtú tẹ̀rìkìyà in tánà bí sàlámù gbé kalẹ̀ tí ò ṣe fàpẹ̀rẹ̀ kò pẹ̀rún fírun eid táwọn sábẹ́ sọ fún wa pé kì í máa pèrún o ẹni tó bá pèrún bídà ni kò gbé mímbàrú jáde kò ṣe kútbà kó tó kírun gbogbo ẹni tó bá mú wá lẹ́yìn yẹn lẹ́yìn tí àmì sàlám tí ò mú wá bídà ni lábẹ́ náà ni pé tá a bá kírun tán tánigbà ṣàdúrà fún wa àmọ́ nínú súnà àmì sàlám àwọn sábẹ́ ṣàlàyé gbogbo ohun tí máa ń ṣe lẹ́yìn òun kò wá síbẹ̀ pé yóò tọ́nu sáwọn èèyàn tó gbé ṣe subhanallah thirty three so àwọn eléyìí máa ń bìkítà kéèyàn fẹ́lẹ̀ ṣàlàyé fáwọn èèyàn wípé intanet sáà ń gbéjú sílẹ̀ tí ò ṣe káwa mú un wá bí àníyàn máa jẹ́ báwọn sábẹ́ ṣe gbọ́ yé lélẹ̀ nígbà tí àwọn èèyàn ń sọ fún zayd muthabit ọmọ ọdún kan tábìlì ọkọ lọba bakri pé ẹja kó quran jọ sínú ìwé kan kí náà bakri fi dá lóhùn ó ní pé ah wọn ò ṣe ṣe ń tánà bí ò ṣe ṣùgbọ́n tó ronú sí ògbà ah, eléyìí wọlé ó tún pé zayd muthabit òun náà fún wọlé pé ah ń bí ò ṣe má jà ṣe o àwọn náà gbà yí pé sunna tẹ̀rẹ̀kíyà ẹ̀rí gangan lòun náà táwọn ànábì sàsálà mọ́mọ́ gbé nǹkan yẹn jù sílẹ̀ so ọ̀rọ̀ tó wá pọ̀ lọ́dọ̀ àwọn afa ní orí ẹ̀ tó bá yẹ pé nítaànà sàsálà gbé jù sílẹ̀ yẹn tó yẹ pé ìdí kan ni ló fi gbé jù sílẹ̀ a lè padà mú nǹkan yẹn wá bíi quran ìdí tó fi gbé jù sílẹ̀ ni pé àwọn àyà ń sọ kalẹ̀ báwọn afa ṣàlàyé wọ́n sì ní láti máa háàdì kan síbi kan fìkan síbi kan tídìí yẹn bá ti kúrò ń bẹ̀ a lè padà mú nǹkan yẹn wá fápẹ́rẹ́ pé kéèyàn kàábà pé ibi tó wà Taba wo picture kaaba a rí i pé wọ́n ra ṣe bíi wọ́n kọ́ nǹkan bíi méjì síwájú ẹ̀ báyìí ibẹ̀ yẹn náà lára kaaba ni so òṣèlú islam ni pé tí ìbá ṣe pé àwọn ará maka ṣẹgbà islam ni àbáníká dáwó ká wá kọ lórí foundation ibrahim so torí pé wọ́n ṣẹgbà islam ó túmọ̀ sí pé nígbà táwọn mi pakòdà àwọn èèyàn lè dáwó kí wọ́n tún kọ́ so kábọ̀ <laughs> ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn yẹn sọ bọ̀ káwọn gbé bó ṣe wà yẹn ó gùn lọ sánmọ̀ ni kò gùn lọ sánmọ̀ kò sí tó special níbi òkúta yẹn wọ́n ti wo wọ́n ti tún kọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ibi foundation yẹn ibi tó wà yẹn ló special so láyé anabi sàlám gbẹ́ngbà tó wà tó ṣe wà ní kó tó di òṣìṣẹ́ ńlá kó di anabi sàlám flood agbára ó ti wó kábàárì tí wọ́n ṣe wọ́n tún mọ́ so kò sí tó special mbẹ́ kò sí tó special nu foundation yẹn so ńgbà táwọn mi papòdà tán abdullahi bin zubair owó kaaba yẹn dá padà sí foundation ibrahim so ìgbà tí alhaja ibn yusuf athakofi almujrim safak ńgbà tó ń dé ẹni tó máa ń pààyàn ó tún wá tún wó ó tún dá padà sí ibi tí ó wà yẹn ìgbà tó bá mi padà dé mi rántí bóyá eh, ìkànnì àwọn eh, banu umeya bóyá harun rasheed ó wá bá mi máa malik pé káwọn tún kaba yìí kọ Imam Malik wá ní pé rọ ẹfi ilẹ̀ bó ṣe wà yẹn ó ní pé torí pé tẹ́ ẹ bá tún wo tẹ́ tuntun kọ́ tọba míì tún dé lọ́la òun náà tún ní rọ ní táwọn àbàṣe yìí ń ṣe yìí kò wọlé ẹja tún wó ẹja tún kúdà padà wọ́n wá sọ kaba di nǹkan ṣeré ó yẹ pé politics ní táwọn èèyàn fi ń ṣeré ni tó bá yẹ pé àwọn alùsùn òdì ló ń jọba lẹ́nu wọ́n lè kó ń bẹ̀ so àwọn yẹn náà máa wà very careful láti ṣe àwọn nǹkan kan torí pé òun pé àwọn yẹn máa ń ọ́n ti rẹ́dì láti bú wọn pé ọ́n tún ti bẹ̀rẹ̀ o tí ìbá ṣe yẹn ni ó yẹ kó ti wó kinní tí wọ́n kọ́ sí àárẹ̀ tó kọ́ sórí sàárẹ̀ ànábì ibi green tábà wo mọ́ṣáláṣí ànábì sàlá sàlám bíi green dome kan bá wà ń bẹ̀ green dome yẹn abẹ́ ni sàárẹ̀ yẹn wà so ó yẹ kó wó kinní yẹn dànù ni bọ̀dá àwọn excuse táwọn afá fún wọn ni pé àwọn náà ń páyà táwọn èèyàn ti ń sọ́ ń pa wọn kí wọ́n tó ṣe gan so kò yẹ kí yẹn wà lórí sàárè kankan ó yẹ kó wó dànù ni then expansion tó fi di pé wọ́n expand mọ́ṣáláṣí tó fi cover yàrá aisha ibi tí wọ́n ń sè ànábì sí kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ó yẹ kó wọ́n gbó bẹ̀yẹn ní theoretically <laughs> but tí wọ́n bá wo tíjọba mi bá tún dé àwọn náà tún dé wọ́n tún ní pé irú ọgbọ́n ṣe wo yẹn yẹpẹ ànábì ni àwọn wá lè wọ́n lè fi góòdì kọ́ so imam malik wa ni pé ẹ fi lẹ̀ bẹ́ẹ̀ ẹ fi kaba lẹ̀ bùtà so ìdí kan ànábì ò fi ṣe tídìí yẹn bá kúrò ń bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé a lè mú nǹkan yẹn wá ìyẹn ò ní bẹ́sà abẹ́ abẹ́ bídà wallahu a'lam. báwo láti wá kí irun eid kò sí yàtọ̀ nínú eid àti irun tàǹkì ìyàtọ̀ tó wà ń bẹ ní àwọn tekbirat gẹ́nu hadithi amr ibn shu'aib an abihi an jaddihi anna rasulullah sallallahu alayhi wa sallam kabbara fil eidaini sab'an fil ula wa khamsa fil akhira wọ́n ṣe islam máa ń ṣe tekbir lẹ́ẹ̀méje níraka àkọ́kọ́ ẹ̀ márùn-ún níraka ẹlẹ́ẹ̀kejì hadith aisha tó wà bá a ṣàlàyé dáadáa أن رسول الله صلى الله عليه وسلم كبر في الفطر والأضحى سبعا وخمسة سوى تكبيرتي ركوع aisha sọ wọn pé nínú raka àkọ́kọ́ takbir aláwọ̀ akbar méje raka kejì takbir aláwọ̀ akbar márùn-ún tá a bá yọ takbir rukú kù ń bẹ̀ méje márùn-ún ṣùgbọ́n tá a bá fi takbir rukú sí yóò mọ̀ jẹ́ mélòó mẹ́jọ mẹ́fà so eléyìí ni ìyàtọ̀ díẹ̀ tó wà láàrin irun eid àti ìrun tí a ń kí ordinarily kí ni anabi sallam máa ń kà ń bẹ́ẹ̀ nínú hadith nu'man bin bashir anna rasulillah sallam kan yakara fil eidin wa fil jum'a bisabbis rabbikal a'la wal hal ataka hadith al-ghashiya wọn anabi sallam máa ń ka sabbih ó sì máa ń ka hal ataka hadith al-ghashiya. nígbà míì wọn anabi sallam máa ń ka suratul qaf ó lè máa ń ka iqtarabat saa suratul qamar pé ó máa ń ka nígbà míì náà alkhutba ba'daha òṣìṣẹ́ islam lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun eid tán wọ́n ṣe khutba gẹ́gẹ́ bí hadith abdullahi bin abbas ṣe gbé wá ó ní ṣahidtu eid ma'a rasulillah sallallahu alaihi wa sallam wa abibakar wa umar wa uthman radiyallahu anhum fakulluhum kanu yusalluna qabla alkhutba abdullahi bin abbas ní pé mo kírun lẹ́yìn anabi sallallahu alaihi wa sallam ìyẹn ní kọ́kọ́ mo kí lẹ́yìn abubakar umar uthman àwọn eléyìí náà ẹ̀rí ni wọ́n sunnatul khulafa ar pé mo kí lẹ́yìn gbogbo wọn o kánú ìsọ̀lùn gbogbo wọn pátá wọ́n máa ń kírun kí wọ́n tó ṣe kótóbà ìyẹn ni pé ẹni tó bá ṣe kótóbà kó tó kírun kí ló mú wá bẹ́ẹ̀ dáa. gẹ́gẹ́ náà kò sí náfìlà ká tó kírun kò sí náfìlà lẹ́yìn ẹ̀ adára àwọn àfa tó yàgbà súná tó ní pé kò sí láì fi tàbá dé mùsọ́lá tàyàn náfìlà raka méjì wọ́n ṣe sọ́ọ́lì mùfẹ́mìn rahimahullah rahmatan wasi'a àfa àmúwáyé pé ńgbà tó jẹ́ pé mùsọ́lá níbẹ̀ náà òṣìṣẹ́ sábẹ́ ni pé tá a bá ti wọ ibi tá a ti kírun ká a yan rákà méjì pé yẹn náà wọlé wọ́n fi general evidence pé ìdá dákàlà àdúkùnmí mẹ́sì ìdàfàlà yẹ́dìlẹ́s hàtà yẹ́rìkàrà àtẹ̀yìn general evidence yẹn pé àdà am pé general evidence yẹn náà ó yẹ kó wọlé fún musalla wọ́n ní kútìyàn bá débẹ̀ yẹn lè yan méjì kó yẹ táhìyàtù musalla táhìyàtù masjid but ẹ̀rí yẹn ò bá wọlé tí ì bá ṣe yí pé ń ta aṣọ lákọ̀ọ́kọ́ yí pé as-sunnatu tarkiyya tudadu hadha sunna nabi sallam lára tí máa ń gbéjù sílẹ̀ ní tí máa ń gbéjù sílẹ̀ ń sọ fún wa pé eléyìí ò wọlé hadith ṣàlàyé abdulhamid abbas náà ló mú wa pé anna nabi sallam salla yawmal fitr rak'atayn ṣàṣàlám kírun raka méjì lọ́jọ́ fitr lam yusalli qablaha wala ba'daha kò yan náfìlà kó tó kí kò yan náfìlà lẹ́yìn ìgbà tó kí tán ó túmọ̀ sí pé ká tó kí o lẹ́yìn ìgbà tábà kítọ́ kò sí náfìlà kò sí náfìlà tí wọ́n bá mú wá àníyí pé bídà ni eléyìí kí làwọn tí a fẹ́ mustahabat lọ́jọ́ eid kí wọ́n wẹ̀ bí ìwẹ̀ gúúsùlù lọ́jọ́ eid àdìsí ali rọ́dàlá anhu yọmọl jumaa wọ yọmọl arafa wọ yọmọl fitr wọ yọmọl adha ó ní pé àwọn èèyàn béèrè lọ́wọ́ ali rọ́dàlá anhu pé àwọn ọgbà wo ni sẹ̀ríà fẹ́ kéèyàn wẹ̀ wọ́n dáhùn lóhùn pé yọmọl jumaa wọ́n fẹ́ jum'a wa yawm arafa wọ́n fẹ́ kéèyàn wẹ̀ yawm arafa wa yawm fitr ọjọ́ ọdún ààwẹ̀ wa yawm adha ìyẹn wẹ̀ goslo express goslo very easy one yóò forí lẹ́ẹ̀mẹ́ta yóò bomi sí ara tó ń ti kárí ara ó ti tán pé kéèyàn wá dá ara sí ọ̀nà mẹ́rin kọ́kọ́ wẹ̀ gbígbà iná omi ò bí yóò bọ̀dọ̀ bọ́ síbi ìyẹn ò sí nínú sẹ̀ríà wallahu a'lam kéèyàn wo èyí tó fi ń dájú nínú aṣọ kánú rasulullah sallam yalbas yawm al-eid burdatan hamra òṣìṣẹ́ sọ́la máa wọ búrúdà tó búrúdà pupa lọ́jọ́ eid eléyìí sọ fún wa pé aṣọ pupa yìí ṣe èèwọ̀ wọ́n là wà. gẹ́gẹ́ ni wọ́n tó wáyé pé ọjọ́ fitr ni ọdún àwẹ̀ ni àánú sísá mi yóò jẹun kó tó jáde tó wáyé ọdún léyà ni wọ́n dé kí wọ́n tó wá jẹun wọ́n ní ọdún iléyà yìí òṣìṣẹ́ sọ́la máa ń lọ jíjẹun yóò lọ lára débi yìí pé ẹran tí wọ́n bá pa ni ó jẹ òun ni ó jẹ tí ó fi tí ó kọ́kọ́ jẹ lọ́jọ́ náà gẹ́bẹ̀ ńlára súnà náà yìí pé tí wọ́n bá jáde lọ tí wọ́n bá gba ọ̀nà ẹgbẹ́dá wá ọ̀nà bòmí ni wọ́n gbà tí wọ́n bá ń bọ̀ khalafa tariq ìmọ̀ ìyapa ọ̀nà tí ó gbà tó bá lọ fún eid gẹ́bẹ̀ náà fi ká ṣe àwọn tekbirot lọ́pọ̀lọpọ̀ gẹ́bí àwọn afáàṣẹ ṣàlàyé fún wa tẹkbírọ́ọ̀tì yìí kò ní sígà kan pàtó kò ní bá ti ń ṣe pàtó ohun tó bá ti ní tẹkbírù nínú làwọn yẹn lè ṣe aláhu akbar aláhu akbar aláhu ilà ilà aláhu akbar aláhu akbar hamd alhamd àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ọlọ́run bá lè kí ọlá kọjá ṣe ọdún ayọ̀ kó má ṣe ọdún náà ní ọdún ìbànújẹ́ fún wa ọlá títí bẹ́ẹ̀ lágbára so kọlọ́run bá lè kí ọlá kó lọ́ra ẹ̀mí wa ju ọdún tó ń bọ̀ lọ ọlá títí bẹ́ẹ̀ lágbára àwọn ọmọ ìyá tí wọ́n lọ ṣe iṣẹ́ hajj kọlọmba àlekèrè bá wa ṣọwọlé ní ayọ àti àlàáfíà kọlọmba jà plane crash uh, samaatu walid sheikh najidin suleiman táwọn náà wà ní almashar tí wọn wà ní àwọn ilẹ̀ mímọ́ kọlọmba àlekèrè bá wa ṣọwọlé láti àlàáfíà ọlá àti tóbi ọlágbá rẹ àwa náà kọlọmba àlekèrè má ṣe lé ìwọ wa ọlá àti tóbi ọlágbá rẹ subhanakallahumma bihamdik ṣalala ilaha illa ant astaghfiruka eh, ní last week ta sọ̀rọ̀ pé ẹni tí wọ́n fẹ́ pa ẹran léyà kò ní mú ìkànnà kò kò ní múrun kò ẹnìkan wá béèrè lọ́mi pé ìgbà wo lẹ́ni a tó lè mú irun kò tí a ìkànnà nígbà tó pé first ten days so n tí ó clear jù lọ́rọ̀ àwọn àfààní pé lẹ́yìn ìgbà tó bá tó pa ẹran yẹn ni eléyìí ni fatwa sayid ibn musayyab ipe gẹ́gẹ́ bí imam ibn hazmi adọ́ ìrìṣì gbé jáde nínú tíra àwọn almuhalla ipe má gẹnu má gé ìkànnà yìí yóò mọ ọbẹ̀ bẹ́ẹ̀ títí téèyàn fi ṣe tí ó fi pa ẹran yìí wallahu ta'ala alam bissawab assalamu alaikum wa rahmatullahi. aleykum salaam wa rahmatullahi wa barakatuh jazakumullahu khairan. ṣé àfààyè gba àwọn tó fẹ́ béèrè béèrè. Now, àwọn tá a bá ní ká náwó. So àwọn sisters náà wọ́n lè send questions wọn. Now, ìbéèrè àkọ́kọ́. So tẹ̀kírátù la uh, àwọn tẹ̀kírátù tó wà fún so èèyàn kan béèrè wípé ṣé a ṣe rọ́fọ̀ yàdé yìí. wọ́n láwọn tekbirot tó wà fún eid láwọn ṣe allahu akbar ṣé a máa gbọ́wọ́ sókè ní gbogbo àtàbá ti ń ṣe àṣekẹ̀rẹ̀ àgbà ni wọ́n ní pé inú súnà ń tà mọ́ ni pé tekbir àkọ́kọ́ bishop islam máa ń gbé ọwọ́ sókè but a rí lára àwọn sàábé lápá abdullahi ibn Omar. pé wọ́n máa ń gbọ́ sókè níbi gbogbo méjèèje ẹni tó bá abdullahi umar ni a sì mọ̀ pé òun máa ń tọpinpin ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí pé bí ṣe ṣe lè ẹni tó bá rí pé eléyìí náà lára súnà ni òun náà lè gbé ọ sókè wọ́n láwà ẹ jẹ́ ká mú one two one two three four five six seven eight nine ten. assalamu alaikum wa rahmatulah wa barakatuh. nínú àwọn ọ̀ràn tí a lè pa ní iléyà bí àwọn ọdún wo ni bí àgbò ràkúnmí àti màálù àti pé àwọn ẹran ilé yẹn ewúrẹ́ kọ̀ọ̀kan tó ń náwó àti pé yíyẹ wo ni wọ́n. bẹ́ẹ̀ni ráwọn ẹran yẹn bíi èyí ẹ àwọn ewúrẹ́ nǹkan yẹn bí a year so arilara fatọ ni pé eight months pé ó ti ó ti wọ fáwọn ẹran ẹran àwọn ewúrẹ́ àbí nǹkan yẹn eight months a year àwọn yẹn wọ àlèpà eh, wọn ẹran àgbò a year plus ẹran màálù two year plus ẹran uh, eh, rankumi five years plus amsan gbẹlá tẹfibáhu ilal musinna pé èyí tó bá ti mùsínà yẹn èjẹ tí àwọn afa ṣàlàyé ní àwọn kan yẹn rakumi five plus uh, two plus um, agbo one plus um, ewúrẹ́ eight months a year ọláwàlá. àwọn ẹran yẹn wọ́n ka um, wọ́n categorize wọn ewúrẹ́ agbo kọ̀ọ̀kan gbogbo ọkùn wọn papọ̀ sí ojú kan then nínú hadith kan tí a ti kàrí nílé kéwú pé anamsalasalafo sọ abakọ ní ìgbàláyè pé kó pẹran yẹn mo á wò bí a ṣe five months ni àbí six months tó ní pé eléyìí nìkan la fún nígbàláyè. nínú hadith hadith kan ti gbé wá pé musinna nìkan ni ká pa àwọn musinna ni àwọn afa ni wọn kàkà lè pé ntí lábàá ń pè ní musinna lélẹ now àwa rí ẹ̀ di pé jẹ́dọ̀ ah six months ẹran six months pé anusam fún sàábì kan nígbàláyè àti pa so ọ̀pọ̀lọpọ̀ jùmọ́rò la máa sọ pé ẹni yẹn nìkan ló wà fún hadithatu ain la umu malaha ó wà specific fẹ́ni yẹn nìkan torí condition yẹn dẹ̀ tún ṣó ẹ̀ ó ti pa ẹran kí wọ́n tó kírun iṣẹ́ sábà nígbà ìwọ́n tó bá pa ẹran ká tó kírun ó pa ẹran jẹ lásán ni wọ́n nígbà ah, indi jazah mo ní jáde ah ẹran six months ṣé mo lè pa ṣọlá ni pé o lè pa o ṣùgbọ́n ìwọ nìkan ni ó tọ́ fún ìwáyà mi wà tó pé sàbí ọ̀tọ̀ náà ni tó pé bẹ́ẹ̀ náà ni pé ìwọ nìkan ló tọ́ fún àwọn nǹkan yẹn ó difficult kéèyàn extend there beyond that person bẹ́ẹ̀ pé a rí lára àwọn àfáà tí yóò ṣe extension yẹn but ìyẹn fẹ́ stick sí pé irọ́ àwọn ènìyàn nìkan ni ó wà fún wọn láwàá lẹ. sanwó-alẹ́ kan ti lọ bẹ̀rẹ̀ kan. na ìbéèrè mi ni pé àkọ́kọ́ ní ọdún kan tí yàrá Aisha rirahan tí kò lè ṣe hajj dìtò ìgbà tó rí nǹkan oṣù ẹ̀ tí anabi ní pé kí kó dúró síbẹ̀ yẹn then later yẹn wọ́n ní wọ́n fi ẹran kan ránṣẹ́ tí anabi pa on behalf of haiza màálù ṣùgbọ́n fẹ́ bèrè ṣé ipò wo ni màálù wà pípa tó lọ́la ju àgbò lọ ni àbí àgbò ló lọ́la ju màálù lọ ẹlẹ́ẹ̀kejì. náà ẹ jẹ́ kí ó jẹ́ ẹyọ kọ̀ọ̀kan for now now now kì í ṣe pé aisha ṣe ó ṣe hajj lọ́dún yẹn kò lè ṣe tọ́wá naam naam tó gbà tí nǹkan nǹkan oṣù bẹ̀rẹ̀ now ṣé màálù wọ ilé àti ṣàlàyé yẹn màálù wọ ìgbà màálù lọ́la ju àgbò lọ fi àṣọ ìkọ ilé ìlúlamà àwọn màlìkí àná gbà yìí pé àgbò lọ́la jù pẹ̀lú yìí pé fadhina obìnrin bin hadim àti pẹ̀lú yìí pé yanusa islam tọ́ha bi kabsheni hamlaheni akranayin báyìí sọ àgbò ló pa but àwọn ahadith míì tán ló sáà ń ṣàlàyé pé ẹni tó bá ṣegúsù lọ́jọ́ jum'a fàrọ̀ àfisà àti lòúlà ka annahu qarraba badana pé ẹni tó bá lọ tó yára lọ jimá báyìí bí ìgbà tó yẹ pé ó pa rànkúnmí ni ẹni tó wá lọ lẹ́yìn ẹ̀ bí ìgbà tó yẹ pé ó pa màálù ni ẹni lọ lẹ́yìn ẹ̀ tó yẹ pé ó pa so ó tó bẹ́ẹ̀ yẹn in descending order so wá tó pé rànkúnmí lọ́lá jù náà màálù lẹ́yìn náà àgbò lẹ́yìn náà ewúrẹ́ wallahu a'lam. ọlọ́wọ́yọ̀rọ̀ náà ẹlẹ́ẹ̀kejì nígbà tá à ń sọ nípa nígbà tá à ń sọ nípa. wàlímọ̀tún nìka àmì àwọn wàlímọ̀ tí a máa ṣe nípa dẹ́yìn wàlímọ̀tún Qur'an ṣé a lè taba ẹ sọ nípa convocation pé ok since tẹ́ pé kì í sí another set of people àwọn tó ṣe yẹn now kí ni nǹkan tí Islam kọ́ ní àyà sí wàlímọ̀tún Qur'an kọ́mọ parí àlùkò àná kó ṣe wàlímọ̀ àbí. àkọ́kọ́ ní pé walimatul Qur'an wọ́n tún máa mẹ́rin wá ipe Umar bin Khattab ipe gbà tó parí suratul Baqara pé wá ó pa ẹran bí màálù náà ló pa àbí nǹkan so athari wà nínú tafsir Qurtubi so but ṣùgbọ́n unfortunately ó da'if wallahu a'lam sanad tó wà nínú Qurtubi yẹn da'if mímọ̀ bóyá àwọn tó bá jẹ́ àfa tó bá gba gbogbo ẹ̀jọ̀ bóyá lè Hasan but ètò wà nínú sunan ètò wà nínú tafsir Qurtubi yẹn ó dọ̀ if now the same thing tí wọn bá wò pé ah, mo parí mo mo parí Quran bí wọn ní kíkà àbí ní híyá mo wá fẹ́ ṣe wàlímà fẹ́ pa àwọn èèyàn kí fún wọn lóúnjẹ no problem but n táwọn èèyàn ń ṣe níta a máa ní a lot of problems pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe ṣe get but ìpìlẹ̀ nǹkan yẹn nígbà tá a mú òfin wọn pé gbogbo tó bá dùn yàn nú èèyàn lè pe àpèjẹ fún so ó máa wọlé mi ń bá bi dhalik so Ah, but bó ṣe máa ń ṣe àwọn tí wọ́n á ṣe lọ́jọ́ yẹn ó lè sọ di ní tó jẹ́ èèwọ̀ but àwọn aláwọ̀ fà tí ó gbà wọlé tí wọ́n ní pé kò sí ẹ̀rí fún náà wa aláṣejù làwọn èèyàn tó bá ní pé bídà ah, tó sẹ́yìn di kẹfìrí ni <laughs> àwọn aláwọ̀ tó ní pé ẹni tó bá ṣe wàlímà yẹn bídà ni kì í wá ṣe bídà lásán bídà tó mú káfíìrà ó ti di kẹfìrí bẹ́ẹ̀ lè ṣe so àwọn yẹn ọ̀rọ̀ tí mo jẹ́ nǹkan kan láwàlá. wàá gbèsè láà. Sorry. Wa salam. um, question mi lórí pé tí a bá rí arábìnrin tí ọkọ ẹ̀ ti jáde láyé tí um, èèyàn dẹ̀ ń wo pé àwọn afá mi ń wo pé káwọn ra bóyá ẹran léyà fún you know ṣé ó lẹ́tọ̀ọ́ kan ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún Um. látòrí pé um, ọ̀rọ̀ eh, bíbá lò eh, um, tí ó ń ṣe pé èèyàn tó ní ẹ̀tọ́ Si you know then eh, tó bá máa lè ṣe ọ̀nà wo ló máa gbé gbà ṣé kó kàn kó má lọ máa fa unnecessary familiarity. unnecessary familiarity kò sí unnecessary familiarity mẹ familiarity yẹn gan náà ló dáa bóyá ńgbà tí ọkọ ẹ ti pé ìyẹn lè fẹ́. kò fẹ́ kò fẹ́ fẹ́ kò fẹ́ rù yẹn. ẹ eh, kò fẹ́ fẹ́. kò fẹ́ fẹ́. Eh, eh, yẹn ni o bá dájú. now kọ́lọ̀ ń ṣàánú wa àwọn tí a máa ń rí ní àdúgbò wa máa ń tani lára ó dẹ̀ máa ń dunni torí pé bóyá ìṣẹ̀lẹ̀ sí lágbára ló lè ṣẹlẹ̀ sí wọn náà so a rí pé àwọn ọmọ ìyá lóbìnrin tí wọ́n táwọn ọkọ wọn ṣaláìsí ọmọ wa neglected so àtúnwá ní rí àwọn brothers tí ó serious tó fẹ́ fẹ́ wọn most times uh, eh, astafula àwọn tí ò serious ló máa lọ́bẹ̀ pé eh, sàwọn àdìgún ah, òun ní tẹ́sí ibo lẹ́ ń gbé kò tí inṣàlá à ń à ń gbèrè kí làwọn máa jẹ inṣàlá náà ni ah <laughs> so and uh, eh, i need láti pàkíyèsí sí nǹkan yẹn very important well tí mo bá sọ ni pé kò sí láìfi tí èèyàn bá ra ẹran fún rẹ níbẹ̀ yẹn but ẹran yẹn ṣòwò ṣé nǹkan tẹ́ni yẹn nídìí nìyẹn ṣá tí èèyàn bá fún lówó yẹn ṣé kò dájú ẹran yẹn lọ àfi tó bá pẹ́ nìyẹn ń live fine ordinarily tí èèyàn bá kú fún ẹ lè rán tàgbò ń sìn ná so tí èèyàn bá fún lówó yẹn ṣe mọ̀ pé ó máa tún pay wọn ju ìyẹn lọ so i prefer kọ́ fún wọn lówó yẹn ju pé kí wọ́n á sọ pé kọ́ fi èyí so tí èèyàn bá rà á kò sí láìfi mẹ́ẹ̀ sí làbí díẹ̀ bára èèyàn ṣe sọ́dá kọ́ ni so ẹni adé pa nǹkan ẹ̀ but kéèyàn kó yẹn fún wọn pé ẹ gbà ó máa ṣàǹfààní ju pé èèyàn kọ̀ ra ẹran wọ́n dẹ̀ pa wọ́n tán wọ́n fún yàn wá ṣe gbẹ ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ẹran ti o ti kẹsẹ̀ ńlẹ̀ so ọláwàlà. lórí nǹkan béèrè yẹn. no à ń pa ẹran fẹ́ni tó ti kú very important issue àwọn afa à ń pa ẹran fún ẹni tó ti kú àwọn èèyàn tó wà láyé ló máa ń pa ẹran so even nǹkan kò ṣe ní téèyàn bá pa ẹran nísìnyí tó yẹ mùsùlùmí bàbá ẹ̀ máa nínú ládà yẹn ordinary rẹ̀ kò ṣe wá ní kí wọ́n ní pé bàbá mi mo pẹ́lẹ́ fún nǹkan mí nìyẹn náà. salaam aleykum salaam. wa salaam wa rahmatulahi. naam lórí mo fẹ́ bèrè nípa kí ni òdiwọ̀n téèyàn fi lè dá bídàn mọ̀káfírọ̀ àti bídàn mọ̀fásíkọ̀ mọ̀ tó yẹ pé ẹni tó bá kó sí i àwọn yìí pé tí ò bá gbọ́ àlàyé ń pa ẹ̀ even kò jẹ́ mùkàfírọ̀ ó ṣeé ṣe kó má di kèfèrí ń pa ẹ̀ ṣùgbọ́n bí ó jẹ́ mùkàfírọ̀ àbó jẹ́ mùfásíkọ̀ o kí ni ohun tí wọ́n ti yàn máa fi mọ̀ báadà à ń tukọ̀ máa lé ìhìlẹ̀ ọjà tí wọ́n ti fẹ̀ rí hàn tó dẹ̀ yé. na bit a mùkàfírọ̀ àwọn mùfásíkọ̀ àkọ́kọ́ àwọn afọ àgọ́wọ́ àtọ́wẹ́ pé kò sí wọ́n sọ pé kó lọ akúfúrò <laughs> now bídà tí ó gbéyàn kó nu ẹ̀sìn òun ni bídà tó bá ti lẹ́rí mọ́ àwọn tó ń jẹ́ gbòǹgbò ẹ̀sìn bídà tó bá ti kó kúfúrò sínú àbí ṣírìkì sínú bídà tó mọ̀ká fírọ̀ ni mo rò pé clear bò bídà tí ó bá kó kúfúrò àti ṣírìkì sínú kì í ṣe mọ̀ká fírọ̀ fàpẹ̀rẹ̀ nísìn àwọn afáà ṣe ìpínyà láàrin pé èèyàn lọ sí sàárè ó wá lọ ọbẹ̀ lọ ṣàdúrà pé ah wọ́n lọ́n wọ́n la sáré tí mo wà yìí o gbàdúrà mi o eléyìí má káfàr ìtẹ́dàá ó fi sáré tó lọ ó fi ṣe wàsílà tí ò dẹ̀ sí nínú tí islam kà kalẹ̀ fún wàsílà ṣùgbọ́n ẹni tó lọ ọbẹ̀ tó lọ sọ pé ìrọ̀ sheik lágbájá gbàdúrà mi o tó bẹ nìyẹn pé kó gbàdúrà òun eléyìí káfàr kúfùrù lélẹ̀ so àwọn afa ṣe àwọn òpin yẹn ẹni tó bá forí sọ shirik àbí kúfùrù tí bídà ìbá bọ́ sí shirik àbí kúfùrù eléyìí káfíìr ni ẹni tí bídẹ̀ wá bá sí kúfúrú àbí ṣíríkì kò ní jẹ́ káfíìr mo rò pé kílẹ̀ bẹ́ẹ̀ yẹn now ẹ̀rí tó kílẹ̀ jẹ́ wọn nígbà ẹ̀rí wo lọ àwọn èèyàn ṣe bídẹ̀ aláyọ̀ jíṣẹ́ lásìlá and ó máa ń yàgbé lẹ́nu pé àwọn tí wọ́n máa ń sọ gbogbo bídà káfíìrọ̀ ni most times tí àwọn bá ti ń tẹ̀lé fẹ́ẹ́nu ọ̀kí àwọn máa mọ nǹkan kan problem ló máa ń jẹ́ tó tí àwọn máa ń tẹ̀lé fẹ́ẹ́nu tó bá ròdò báyìí gan kò ní lè tẹ̀lé àwọn tó ṣe bídà aláwọ̀ jíṣẹ́ ló ń kọ́ òṣìṣẹ́ ní pé kúfùrù ni àbí wọn ṣe bídà ni tó wọn bá nàbẹsẹ tó ní pé ìdìl ìwà nàbẹ ṣe déédéé kí nìyẹn láti bí dà ànàbẹsẹ àbí wọn sọ fún àwọn yẹn pé àwọn nǹkan wọn máa jáde látọ̀dọ̀ o tẹ ẹ bá ti ń bá wọn la àtúlánàhùn kọtìlẹ́lá àd máa pa wọn run ni so ẹni ẹ ń fi wọn gbé ẹyìn òyìnbá sọ ni yóò pa wọn run nígbà tí wọn pa wọn run ṣé ẹ túbọ̀ sí kò fárò ni wọn ni kì í ṣe pé ẹni pa ni káfíìrì náà so ẹni tó ṣe náà ní ìtàlẹ̀ kópa ṣé túbọ̀ sí káfíìrì ni la àtúlánà ń kọ́ lọ́la àd wọ́n pa wọ́n bá ti parun ẹni tó ṣe homosexuality nísìnyí apá òun náà ni ṣé ẹ túmọ̀ sí pé káfíìrì ni kò túmọ̀ síbẹ̀ dùkúwé sọ̀rọ̀ tẹ̀mí mi ó sọ bídà lẹ́nu ó ṣe bídà níṣẹ́ lẹ́yìn náà àwọn sábẹ́ tí wọ́n bá wọn tán bá wọn kàwárì jùlọ èwo nu wọn ló pè wọn ní kò far alimna bi tọ́lù tẹ́gbà wọn gan-an pa kí ló sọ mina shirk faru so àwọn tó wá bá ní sàsàm arákùnrin kan tó ní pé òun ó dúró nóòrùn ni lọ́jọ́ jímọ̀ òun ó gbàwẹ̀ ni òun ó sì dúró nóòrùn abẹ́ẹ̀kọ́ ni ẹ̀sán gbẹ ẹni ó wọlé kó wá sínú mọ́ṣáláṣí kó máa báwẹ̀ ẹ̀ lọ ṣé bídà kọ́ nìyẹn ni bídà kò ṣe kò ń ṣàrẹ̀ ẹ̀sìn àníbi sọ́wọ́n ti sọ wípé kúfúrú ni àdèmọ́ wípé tahiru bayan and waqtala hajjala yajus fi hakki rasul àníbi sọ́wọ́n ò ní lọ àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn kò ní lọ lára bó bá ti ń ṣe ni ó sọ. So so òun náà kó ṣàlàyé pé n tó ṣe yí o bídà ní kúfùrù tún ni o àwọn tó ṣe bídà ní sàmù kò pé ní bídà fún wọn àwọn tí wọn bá ṣàǹlẹ rọdàlà àǹhà tí kan ní pé òun ò ní sùn mọ́ tí kan ní òun ò ní jẹ ẹran mọ́ tí gbogbo ń sọ yẹn táwọn irọ́ gbogbo eléyìí ẹ má ẹ bá ẹ sọ jẹ ni èmi náà mò ń fẹ́ yàwó mò ń ṣe gbẹ kó ṣe pé nǹkan ẹni kúfùrù fún wọn so ẹni tó bá pe ní tánà mi ò pè ní kúfùrù tó pè ní kúfùrù áàdà mò sísọ pé àwọn sọ̀hábà ń ṣe bídí àyìn ìfẹ́ wò pé ìjìtìhad ni wọ́n ṣe torí àwọn sọ̀hábà mẹ́wàá tó ń ṣe àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ tánà bí nǹkan tí wọ́n ṣe tó yẹ pàánà bí akọ̀rọ̀ wọn lórí ẹ̀ náà ni á ẹ̀sìn so mo rò pé kò tó ká sọ pé wọ́n ṣe bídí àyìn ká sọ pé wọ́n ṣe ìjìtìhad but ànábì akọ̀rọ̀ wọn ní orí ẹ̀ but nínú fatawa bàbá Albani kan tí wọ́n ṣe tí arákùnrin yẹn bí wọ́n lérè wípé kí ni yàtọ̀ tó ń bẹ láàrin mọ̀káfírọ̀ àti mọ̀fásíkọ̀ tó ń bí lèrè pé kó mú example mọ̀káfírọ̀ àti mọ̀fásíkọ̀ wá so ó wá ń sọ fún wọn wípé gẹ́gẹ́ bí ó ń sọ mọ̀fásíkọ̀ wípé bẹ́ẹ̀ tó ṣe mólid mathalan tàbí ẹni tí ó ń kí rákẹ́ àtàlìfàjìrì ó ń kí ní mẹ́rin tó wọ́n ṣàlàyé fún pé rárá méjì ni ànábì máa ń kí wọ́n ní rárá mẹ́rin ló mọ́ máa kí ẹni wọ́n sọ pé mọ̀fásíkọ̀ ní babalẹ́bá ni wọ́n sọ pé rárá wípé kò mọ nǹkan tó ń sọ kí ni bàbá mẹ́rin wá fún lé sí hmm. wọ́n ní mùkàfírọ̀ ló kó sí ṣíkà lábẹ́ni sọ bẹ́ẹ̀ now this is the reason tó fi jẹ́ pé àwọn nǹkan yìí they are very important kéèyàn jókòó tì now àwọn nǹkan tẹ́ sọ yìí nísìnyí ṣẹ̀ka tíra bàbá Albani yẹn ẹ̀ka ẹgbọ́ tẹ́nìkan sọ ẹni tẹ́ gbọ́ tó sọ yẹn bàbá àbèjì rárá ọ̀kọ́ jẹ́ jàbàtà hmm. no àwọn méjì tó máa sọ nìyẹn hence the importance of ká stress àwọn ọ̀rọ̀ yìí dáadáa so mo fi pé téèyàn bá ní opportunity àwọn nǹkan tí ẹni yẹn kọ sínú tèpè kéèyàn ra jókòó kó mu wá lẹ́yọ kọ̀ọ̀kan kéèyàn sọ pé ṣìkà albani ò ṣe tẹ̀fíríkì láàrin bid a mukafiro àti mufasikọ wàllá yóò parọ́ mọ́ ṣìkà albani ẹ jẹ́ n wá ṣẹ́rí wọ́n iná lílá ìwà nílẹ̀ rọ̀jùn ẹ̀yẹn sọ tó sọ ètò wọ́ọ̀sì jùlọ eh, ibnu arabi asufi oníwádà tó wùjúd igbe gbogbo nǹkan ọlọ́run ọlọ́run gbogbo nǹkan ṣìkà albani ò pè ní káfíìr tí wọ́n fi kú ṣẹgbẹ́ ń sọ̀rọ̀ rákàtà alfajiri ní sàbí abẹ́ẹ̀kọ́ ni ṣé kaba ní refuse láti pè ní káfíìrì pé torí pé kò ṣọ́ ẹ pé hal ukimat alẹ́ ìlújà ṣé wọ́n rí tape ẹni tẹ́ni ń sọ yín nísìn kẹsẹ̀tì ni ó wà ní sísí láti lò húdà wà nù opposite nǹkan ṣe albani establish inú tape yẹn lẹ́ni yẹn yọ jáde tó fi ń ṣe ọ̀rọ̀ yìí tó fi ń ṣe ọ̀rọ̀ tó ń sọ yìí. manual kafir manual mubtadi manual kafir or manual mubtadi tape tí wọ́n ṣe yẹn i have the tape mo ní tape yẹn lọ́wọ́ mi òun bèrè pé ṣe kátìrà yẹn i have the tape audio ni wọ́n sọ wọ́n ṣe sí tíra ni àwọn èèyàn wọn bá ṣe kalaba ní ẹjẹ ń sọ pé rẹ fún yín wọn bá ṣe kalaba ní pé anáwáwí ibnu hajar al ni. pé wọ́n kó sáwọn bídà kan pé àwọn èèyàn dẹ̀ ní pé yẹ ká lè wọn ká yọ wọn kó nálò sínú wàlú jamaa pé wọ́n nìyẹn nìkọ́kọ́ said kutub hasanul banna rahimahumlah pé gbogbo àwọn yẹn náà kó sọ́nà bídà kí ni ká pè wọ́n ṣé ká bá ní pé àti gbogbo wọn òun pé ẹ̀ tí ẹ̀ lè yẹn kó nu sunna pé halu hukimat alayhim ló hujja náà fi wọn mú kọ́ ìdá pé unaka farukun bẹ́ẹ̀nà man wọ́kà àfil bídà wà man wọ́kà àfil bídà alayhi so ntí ọmọ yìí mọ̀ ní pé bídà wà tó jẹ́ mukafirọ̀ bídà wà tó ṣe mukafirọ̀ ṣé àdúgbò àwọn tẹ̀rẹ̀tìbù ń tẹ̀ sọ ní àkọ́kọ́ yẹn tànà kùdù à ń ńgbà tá sàṣàm tó ṣe ìkírọ́rọ̀ àwọn sàábí lórí àwọn nǹkan tí ó pè ní bid'a ẹni tó bá ṣe ìṣìyàd báwọn yẹn náà ṣe ṣe ń kọ́ káfàr báwọn sàábí yẹn ṣe ṣe ìṣìyàd táwọn bí sàṣàm ṣe pé ìkírọ́ gbé mistake lẹ ṣe wọ́n lè pé eléyìí kò wọlé kò pè wọ́n ní káfíìr torí pé wọ́n ṣe ìṣìyàd ṣé àwọn tí wọ́n bá wá ní sinà táwọn bá ṣe ìṣìyàd báwọn yẹn náà ṣe káfàrú ẹ dáhùn kébi ekfurun báwo lè ṣe fẹ́ di káfíìrì tẹ́lẹ̀ ò di so onasanlala afi wasadad nta ní kápá náà ní pé ká máa ṣàlàyé uh, maniyadila fọwọ́lẹ́mọ tẹ́dí wọn máa yọdílé falahadiyala ó kàn máa ń dùnyàn ni ṣe tí wọn máa ń gbọ́ tẹ́pọ̀ àwọn ọmọ ta ìlà gbé láìláìlá torí pé mi ì rí oní bídà rí ṣé náà gbogbo àwọn abib markaz yẹn àwọn yẹn àìmọ̀ kan kún bídà tiwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí mọ̀ oní bídà tí mo rí báyìí for the first time in my life jàbátá ni torí pé ó mọ tó ń sọ ó mọ mọ tó ń sọ the same tira àwọn afa kéèyàn máa sọ pé sẹlẹmi lálẹ ò ṣe tẹfí láàrin ni mu káfíra bídà mu fásikọ nínú tira sẹlẹmi lálẹ kan náà gangan ló ti sọ mẹ́rin pé bídà wà tó gbẹ̀yàn kó ní islam bídà wà tó gbẹ̀yàn kó ní islam kéèyàn máa sọ pé sheik sheik eh, eh, alalbani ò ṣe tẹfí láàrin kò ṣe ìpínyà pé gbogbo bídà kúfùrù ni so tó ọlá olùmọ̀wé gbogbo alápàdé ọdún ọlọ́run bá lékè ọlá. Allah. Alaihissalam ẹ jọ ṣe rí àwọn nǹkan tí à ń sọ yìí ló fi jẹ́ yìí pé it's either options méjì nìyẹn ní kéèyàn wá àfáà tó ní trust nínú nígbà tó kò lè kéwú mọ́ kó máa tẹ̀lé kó ṣe tẹ̀klídìí tẹ̀klídìí àmà ó fẹ́ sàn ju kó máa tẹ̀lé kúlùmán kó máa tẹ̀lé kúlùmán habba wa dabba tí wọ́n yọ wọn ní yọkó nù súnà nìkan ó yọkó nù ẹ̀sìn. kama gbọ́rọ̀ uzaifa bin al-yaman du'atun ala abuwaabi jahannam àwọn tí wọ́n mọ̀ pèpè tí wọ́n pẹ̀ nu ọ̀nà nàbọ̀nà wà báyìí man ajaba um gbogbo ẹni tó bá ti jẹ́ òfin wọn kọdàfúhù fìhà wọn mọ̀ jù sínú náà ni kéèyàn tẹ̀lé afa tó trust tó lórí súnà ní tẹ̀lé afọ́jú gan ó sàn ju kó wá tẹ̀lé àwọn mùdọ̀lì nínú àwọn tó ń sọ nínú yìí lọ ìyẹn option kan nìyẹn option kejì ni pé kéèyàn lọ kéwú kó kéwú gidi téèyàn kàn ní déńjọ́ kan kó wá sọ yẹn kó sọ pọ́n èèyàn kó máa fi ṣeré kó máa ṣá imam ṣáàtì bí kí wọ́n ní pé imam ṣáàtì bí ò ṣe tẹ̀fíríkì láàrin bida mufasika àti mukafiro imam shatibi tó pín bídà gan wà tó yẹ pé sọ̀gírọ̀ bida kẹbírọ̀ bídà sọ̀gírọ̀ gbogbo táwọn afá ti sọ pé bídà yẹn nǹkan kan náà ni tí wọ́n ń sọ bẹ́ẹ̀ wọ́n ń fáwọn tó ní pé bídà hasana wà pé bídà kan wà tó yẹ hasana ìyẹn ni ọ̀nà máa ń mọ́ nígbà ẹ̀ máa ṣe lísìn nígbà tí mo lísìn sí ọmọ ìmọ̀ pé ah ó mà ṣe o ó ní kéèyàn tẹ̀ kúfùrù ni báwo ló jẹ́ kúfùrù Yusuf ńkọ́ aleyhi salatu wa salam tí bàbá ìyá tí wọ́n ṣe sùjúdù fún ó ní yẹn ṣẹ́rù ọmọ kọ́bùlà náà ṣẹ́rí àwọn tó kọjá ló yẹn inna lillahi wa inna ilaihi raji'un ìdáhùn kejì ó fẹ́ wọ́ọ̀sì ju ọ̀rọ̀ àkọ́kọ́ lọ àwọn lárúbáwá ni pé ahlahuma mur èyí tó dùn jù ní méjèèjì korò so ṣẹ̀rí àmọ́ ń yàtọ̀ lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe bí ọ̀rọ̀ kúfúrú àti ṣírìkì gbogbo ẹni tó bá ka usul fiki máa mọ̀ yẹn láti ṣe usul fiki gan ni tó bá ti ka kídà yìí máa mọ̀ pé eléyìí tó wọ́n sọ̀rọ̀ yìí pé anasik wal pé the abrogated and the abrogating òfin tó máa ń para wọn rí kí o ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣírík àti kúfùrù nǹkan kan náà ni irun márùn-ún mẹ́fà ó lè yàtọ̀ síra wọn ìgbà ó lẹ́gbàwẹ̀ àwẹ̀ mélòó ó lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n al-akhbar thabita lan tataghayyar. Naam. ok wọ́n ní lórí gúúsù ló dalẹ̀ lórí gbàtẹ́ sọ́dọ̀ kan ní pé tíyàn bá fẹ́ rẹ̀ pé kò ní pé à ń dára sí mẹ́fà gẹ́gẹ́ bí àwọn àfa oníjẹ́lábí ẹ̀sìn máa sọ bẹ́ẹ̀ kí bá a ṣe ṣẹ́rì lé lórí dáadáa kí bá a ṣàlàyé. na kìí ṣàfà jalabi náà ń dà kìí ṣàfà jalabi nìkan ló máa ń sọ o lárúbáwá èdè ni so pé jẹ́dẹ̀ yẹn náà nísìnyí wẹ́n tó bá ti gbọ́ lárúbáwá tó lòun náà ló lè kọ́ tíra so ẹni tó bá ka tíra mi dáhùn afá ti ní kó dá ara sọ̀rọ̀ mẹ́fà ọ̀rọ̀ mẹ́rin òun náà sọ bẹ́ẹ̀ ni ó lè má jò ní jálàbí ní tó ká nìyẹn but gúúsùlù ọ̀nà méjì ló gbà wá ìtàn àdúrà máa ń ṣe àwọn afáàní pé al-afdal wal-akmal kí wọn yóò fọwọ́ yóò fabẹ́ yóò ṣe àlùwàlá yóò forí yóò wá fọ ara asáwọ̀ máa bẹ̀rẹ̀ láti apá ọ̀tún lẹ́yìn náà yóò wá ṣe ti òsì so àwọn àfa yẹn àmọ́ bí wọ́n ti rí àwọn pin sí mẹ́rin omi ibi ìgbọ̀dọ̀ ṣọ̀sí bí àmọ́ tí wọ́n ti rí so ìgbà tẹ́lẹ̀ ti takò yẹn agbọ̀rọ̀ wọn jù sílẹ̀ àní ṣe tìhámù nàwáyà pé àwọn pé kí ló tóbi sọ́ba kí tóbi sọ́ba àní àní accuse wọn of ìyẹn now uh, so èyí mo ní express yẹn arábìnrin kan tó wà nínú sísá náà bí sọ pé ah ó tó fún ọ kó o bomi sórí kó o forí rẹ mẹ́ta kó o wá da omi sí ara so yẹn very kò sẹ́ni tí ò ní mọ̀ yẹn forí rẹ jẹ́ igomi kárí ara àbí kí ló tún kù so ìyẹn ni mo ní pé express so ẹjọ ẹjẹ ẹjẹ nítorí ẹjẹ ká dúró báyìí torí nam. bẹ́ẹ̀ni àti express yìí àti àti federal road àti state road <laughs> bẹ́ẹ̀ mo gbọ́ ní wọ́n sọ so bẹ́ẹ̀ kò ṣàlù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa jì pé pé àtọ́hárọ̀ tẹ́tù kò lè fi tọ́rọ kúbọ̀rọ̀ ipe ìmọ̀ra kékeré ìyẹn àlùwàlá ó wọnú ìmọ̀ra èyí tí tó tóbi ìyẹn ní kọ́kọ́ àwọn àfáàrù wà ipe bẹ́ẹ̀ ni ipe gúúsùlù tó fún àlùwàlá so ìṣẹ́ nídìí kó ṣàlùwàlá mọ́ tí ò bá ti sí gúúsùlù yẹn ò bá ti já tó bá ti wá já yóò tún àlùwàlá ṣe wallahu a'lam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta àwọn afáwabadé kí wọ́n á ń lu ọ̀rọ̀ bídà yìí dáadáa torí pé fitnatu tẹ̀ntẹ́ṣẹ̀r ní spreading spread in lára àwọn tí wọ́n ń fà níbànú lọ́wọ́ nìyẹn tí kan náà àwọn ẹ̀yà jáde bàbá àbíjà àbí kí wọ́n gbórúkọ ẹ̀ tó ṣe bíi bí ọ̀nà mẹ́rin ni kíní ẹ̀ lórí mp lórí fóònù pé ó ń ṣe rọ́dù fún nǹkan náà àwọn ẹ̀yà lọ́rùn yẹn ustaz amúbíyẹyà suleiman amúbíyẹyà so lára àwọn ọ̀rọ̀ pé ṣe bídà mùkàfírọ̀ ọ̀rọ̀ táwọn fọmọ sọ yìí pé tálẹ̀ mọ̀kan bá dákẹ́ yóò fún àwọn àfààní rest tí wọn bá ń bá àwọn nǹkan yẹn palẹ̀ yẹn tó máa wò ọ̀rọ̀ bídà pé gbogbo bídà ni kúfùrù kò yẹ kó ń ṣe tó yẹ ká máa debate so àwọn béèrè yìí nísìnyí àwọn sàbẹ wọn bá wọn kàwárí jọ ń bá wọn lò najdatul haruri al-azari kan wọn wà láyé àwọn sàbà rọdàlá àná wọn máa ń béèrè ọ̀rẹ́ sí lọ́wọ́ wọn tí wọ́n máa ń fún wọn lésì najdatul haruri máa ń béèrè ọ̀rẹ́ sí lọ́wọ́ abdullahi abbas wọn béèrè ọ̀rẹ́ sí lọ́wọ́ abdullahi umar lára tí wọ́n máa ń kọ́ ṣe ni pé wọ́n kọ́ ti àwọn sàbẹ kúrò pé ṣèbí sàbẹ nìyẹn kí wọ́n sọ pé ní wọ́n fi ṣe wí jẹun káfíìrì ni láwọn tí wọ́n sọ nìyẹn o pé kí lè rí àwọn máa mú rádaràdá wá pé ànábì ńgbà tó ti sọ̀rọ̀ nípa pé kí wọ́n fi ṣe bí jẹun ti pàṣẹ nu èyàn gbọ́dọ̀ fọ́ jẹun mọ́ nígbà tí fọ́ jẹun ti di bí là wo bí dàsí ni káfíràn ní gbogbo ẹ̀. bí ẹni tí sheikh albani sọ pé àfa àjáde kò mọ́ṣáláṣí ọmọ kí wọ́n bá kó bàtà ó bá jẹ́rìí bí a ah, bóyá bá mi kó bàtà yóò ti yẹpẹrẹ mi bó ti yẹpẹrẹ mi nísìnyí ó yẹpẹrẹ ṣẹ̀yà tó wà lágbárí mi bó ti wá yẹpẹrẹ ṣẹ̀yà tó wà lágbárí mi ó yẹpẹrẹ ọ̀rọ̀ ọlọ́run bó ti wá yẹpẹrẹ ọlọ́run ti di káfíràn the same sílsílà yẹn pé àwọn safasivil omo so èèyàn yẹn wọn máa jẹ́ pé òun náà kabi a mọ̀káfẹ́rọ òun náà kabi a mọ̀fásíkọ ntí ò bùkátà kí yẹn tiẹ̀ ṣàlàyé torí kó clear nu sẹ̀ríà kúlò bí a dọ̀là àlà ẹni tó bá ní pé kúlò bí a kófurun yòtọ́ lẹ́ bi dẹ́líl òun fi sọ síwájú ok ẹ̀rí wo ni ẹ̀rí wo lẹ́nu yẹn mú wa. naam. Na mò ń bèrè lọ́wọ́ yín ṣé ẹgbẹ́ ilẹ̀ mu wá nísìnyí èmi ti lísìn sí wọ́n ilẹ̀ mọ́ọ̀rẹ̀ wá nísìnyí. torí the first thing ni ọ̀rọ̀ tí èèyàn bá sọ tó máa wọn nǹkan wá tó mílè tó mílè wá the first thing ni pé ẹ̀rí wo ni ó mú wá á tún wá mú ẹ̀rí tó wà very funny èyí táwọn afáàṣẹṣẹ́ rù ní àdìsí tó common nínú sọ́yìn buhari kó lóbi àdọ́là àlà nu sheikh sahin ye washa man ahdatha fi amrina hadha ma laysa min fawarad hadith yìí nisi àwọn sahabi gboye àwọn ni wọ́n mú wá èwo ni wọ́n ló tún bídà sí kúfùrù kúlù bídà dọ̀làlà dọ̀làlà bẹ̀ ṣé bídà yẹn ló túmọ̀ sí kúfùrù ni àbí kúlù bẹ̀ àbí bíjà bá ti máa sọ kúlù yìí náà ní subhanaka allahumma bi amdika shalla ila anta wasbihi assalamu alaikum alaikum kẹ́ tó lọ sá now mo fẹ́ kí ẹ fún àwọn ọmọ ìyàwó ní advice so lórí ká máa gbọ́ àwọn lectures wọ̀nyí so ẹlòmíì ò mọ̀ wípé tẹ bá wo ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń sìn ẹ bá wọlé fóònù wọn làwọn tọ́jú lecture dàbàtà àwọn tọ́jú ẹ̀ síbẹ̀ ẹ kò sí nǹkan táwọn fẹ́ gbà ń jù àwọn kò máa ó fọ́ ni ó ṣe gbàṣà o so wọn ò mọ ipa tó máa kó lórí àkídà wọn so ẹ dákun ẹ bá wa advice. jazakallah khairam ṣẹ́rí àwọn nǹkan mígbà míì tí a máa ń kan tíra pa àwọn sálàf sọ báyìí téèyàn ò bá ti experience ẹ̀ kò ní mọ rírì àwọn nǹkan yẹn lára àwọn gbòǹgbò ahlus-sunnah wal jama'a ni nǹkan pè ní azajur bil hajr kéèyàn kéèyàn kìlọ̀ fún ní bíza ọlọ́dàdálẹ̀ kéèyàn kéèyàn dá ọ̀rọ̀ mọ́ lẹ́nu pẹ̀lú pé kéèyàn yàn lódì sínú níyàn lóde yẹn ni pé kó fẹ́ ka quran gan ni gbọ́ ìkànnì wọn wọlé tó abúlé nù sí ni ó ní pé dáa ni akarale kal quran má ka quran ló fẹ́ ka bí dáa ló ní àní o má ka quran yẹn sẹ́ tó bá má dìde kó mi o ó dìde lọ ṣíkàlù bá ní pé ẹni tó bá jókòó ó ń bá àwọn tó lábẹ́lẹ̀ ẹni sọ̀rọ̀ pé ẹni tó bá jókòó tó bá bẹ̀rẹ̀ sí ní yọ ọ̀rọ̀ àwọn ẹni ṣáájú tí wọ́n ti ń sọ fún níbí dáa yìí pé má dé bí o tí wọ́n gba ọ̀nà kejì pé sẹ̀yẹ́jì sefron kẹbìrà pé very big volume ló máa yọ jáde so ìyẹn ń gbọ́ lẹ́tọ̀ nígbà tí ọ̀rọ̀ habib jáde tó ń jàbàtà ṣe rọ́dù fún habib táwọn èèyàn ń gbọ́ ń gbà yẹn torí pé ọ̀rọ̀ habib táwọn èèyàn lára wọ́n arí bí jàbàtà ṣe ń fún lé sí i àwọn náà wọ́n pé kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì bá jàbàtà ṣàrùn mi nù jàbàtà wọ́ọ̀sì jòun lọ ìyẹn àìmọ̀kan wà lára tó ń ṣe tí a bá lè sìn sí àfa habib dada àìmọ̀kan wà lára tí ó ń ṣe àfa yẹn but jàbàtà mọ tó ń sọ tíra tí wọ́n bá fún yín pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó takò ní ti tíra tẹ́ bá fún àfáà yẹn ó ló máa fi ṣẹ̀rí ní tó bá fẹ́ sọ the next time pé ẹ̀hẹ́n wọ́n ti wá bí o àti query fún wọn wọ́lá àwọn ọmọ yẹn sọ pé the first time náà lọ parí wọn ni pé ok kí ni bídà gangan ẹ define bídà fún wa he was not able kò lè kò rí bídà define definition tí wọ́n á fún lọ́jọ́ náà náà òun ló wá ń lò pé ẹ̀hẹ́n <laughs> albid atu torí kọ́tún <laughs> so àwọn yẹn mọ tí wọ́n sọ sóbù kó ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ẹnìyẹn irú àwọn sáìtì mẹ́yìn gbé òun náà sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló ń sọ káfíìr ọ̀rọ̀ ni káfíìr fẹ́ sọ kúfùrù tí wọ́n ṣáàd kúfùrù tí wọ́n ju kúfùrù yẹ̀wúrẹ́ àti nàṣàrà lọ sọ òun náà máa dá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n máa ń sọ̀rọ̀ kìsẹ́ńtì ẹ̀ lè dá sí ọ̀ judaism ẹ̀ máa dá sí ẹ̀ lè dá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ máa dá sí so àwọn irú àwọn eléyìí náà àwọn mùtàjàbìtún àwọn kafirun àwọn bàbá abdullahi faisal abdullahi faisal is one of them táwọn máa ní pé ó debate christian kí wọ́n máa wọlé listen sí àwọn yẹn so irú nísìnyí wọn agree pẹ̀lú ara wọn ẹni tó jẹ́ jihadi tó ń ṣe tekfir àtẹni tó jẹ́ àwọn tó ń ṣe tekfir lórí bí dáwọn ni pé wọ́n yàtọ̀ but yẹ̀ṣitẹ̀mí una àlà safe wọ́n papọ̀ wọ́n pàdé níbi pé àwọn nígbà tẹ́kù yẹn ní murtad kí ni ìdájọ́ ẹnu sẹ̀ríà kí wọ́n pa á nìyà wọn ò tí ì ní strength yẹn tó bá ní strength yẹn bí boko haram làwọn náà máa dì hence reason yẹn kí ẹ máa kìlọ̀ fáwọn èèyàn ẹni tó bá wù tó lóun ò ní gbọ́ wàhálà àti ẹ nìyẹn no that's it a máa ṣàlàyé fáwọn èèyàn kí èèyàn máa listen sáwọn abdullahi faisal mo gbọ́ tèpẹ̀ mo gbọ́ tèpẹ̀ dáadáa nínú one of his tape fickle jihad ó ní show hands if you want to go to aljanna bóyá sọ nìyẹn o bóyá tó bá aljanna nọwọ́ àwọn èèyàn nọwọ́ ó ní very easy just kill a kafir ṣé ṣé báwọn bí ṣe pa àwọn kẹfìrí nìyẹn so kí ni tó ṣe ó lọ mú hadith tó ní ṣe pẹ̀lú ojú ogun ó mú wá ó wá ṣe ó fi ṣe general hadi torí kọ gbáwọn oníbídà ṣe máa ń ṣe nìyẹn wọn mélèé wọn mélèé wọn jẹun ẹ̀pọ̀ pé so abdullahi faza nísìnyí ó gbà pé ẹni tó bá ṣe homosexuality pé káfíìr ni wọn ní kílẹ̀ rí onígbé torí pé abubakar pa wọn ṣé pípa yẹn túmọ̀ sí káfíìr ó túmọ̀ sí kófúrò ni onígbé kó pa wọn tó wá dáná sọ wọn pé yẹn ló túmọ̀ sí pé kò fárò ni wọn so the same thing kéèyàn ṣọra fún àwọn nǹkan yẹn tó gẹ́gẹ́ bá jọ wá sọ kò jí ìkàwọ́ tí yẹn ni pé kí yẹn ṣàlàyé sáàmù tánà máa ń sọ nǹkan yẹn níta jẹun yẹn ni pé a ṣàlàyé so tí yóò bá ti gbọ́ a ṣàdúrà fún so kọ́lọ́n ṣàánú wa eh, abdulrahman ibn muljam abdulrahman ibn muljam tábàwọn siyarul alamu nubala tali imam zahabi wọ́n ṣàlàyé pé tí yẹn bá wo bẹ́ẹ̀ ni yẹn ṣe ń ṣe ìbádà orí ẹ̀ ti dúdú min kẹsìrán ti sujud ọ̀pọ̀lọpọ̀ sujud nísù sáàkì ní ṣòkòtò ẹ̀ irùngbọ̀n ẹ̀ kó sà ìbádà tó yẹ pé ìbádà ìlà fẹ́ wà pé ah eléyìí ráyé sá níbi ìṣe gbogbo gbogbo tó ṣe yìí o kelbun min kilabi nar ajá kan náà ajá náà ni abdulrahman bin muljam ló pa ali ibn abi talib ó jẹ ìyá ti ilé ayé kí ó tó jẹ tàlkíámọ tó nígbà táwọn yẹn náà mú wọn gé ọwọ́ ẹ̀ wọ́n gé ẹsẹ̀ wọ́n fọ lójú wọ́n gé láwọn kó tó dé padà pa á so kọ́lọ̀mù àlìkà ṣàánú wa so àwọn nǹkan yẹn tẹ́ bá ti rí ẹja máa condemn ẹ̀ ó jẹ́ boko haram ni o ó jẹ́ al-qaeda eh, al-qaeda ń gbìyànjú wọn bá amẹ́ríkà jà yẹn kọ́ ló kàn wá al-qaeda wèrè ni wọn amẹ́ríkà sọ pé wèrè wèrè méjì amọ̀pẹ̀ àwọn méjì ni wèrè sáwọn gbẹ ṣé gbogbo ẹni tó bá ti takò amẹ́ríkà ó ti di ó ti di mùsùlùmí nìyẹn mashallah so gbàtí Fidel Castro ń bá amẹ́ríkà jà Fidel Castro ti mashallah sunni so gbogbo àwọn safa civil omo kéèyàn má dínà pé eh, boko haram yẹn ewéjì náà ń dì náà torí ọlọ́run muhammad yusuf ṣé ń tí àwọn èèyàn mọ́ ni dr kilombo malam jafar at least kò dín ní ẹ̀ méjì ni wọ́n debate muhammad yusuf lórí ọ̀rọ̀ tekfiri èyí táwọn èèyàn ti mọ̀ tipẹ́tipẹ́ àwọn adé sọ́nà pé rọ́ wọn sọ bẹ́ẹ̀ kí ni wọ́n sọ tí politics lè wà ń bẹ́ẹ̀ conspiracy lè wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí wà tí wọ́n ná ìròrí and the only thing ni pé ká máa condemn ẹ̀ irú àwọn eléyìí wọ́n rò pé wọ́n fẹ́ jà fún ṣẹ́ríà tí ṣẹ́ríà bá délé àwọn láwọ̀ kọ́ pa tí wọ́n mọ̀ nìyẹn so kọ́nà balùwẹ̀ ṣàánú wa n dáfẹ́ máa gbọ́ ẹ̀jọ̀ ẹ jẹ́ kí ká kíyèsí wallahu ta'ala alami sawab salamu alaykum wa rahmatulahi wa barakatuh. fi sabilillah ẹ̀rọ̀kùn ẹ bá wa fọwọ́ sí ìkẹtí wọn gbé káàkiri yẹn o fi sabilillah. làásán ọ̀rẹ́kàntìlá so wọ́n ní kára wa létí pé àwa tí a ṣe àdéhùn ní orí ọ̀rọ̀ makbara so ta ṣàdéhùn lórí ọ̀rọ̀ eh, makbara ni so ká má gbàgbé àdéhùn ta ṣe wọ́n ní kára wa létí àwa tábàlẹ̀ tí mo wá báyìí sin a lè fi tó wa lọ́wọ́.